وخير الهدي محمد صلى الله عليه وسلم شر الامور محدثاتها ان كل محدثه بدعه كل بدعه ضلاله السلام عليكم ورحمه الله وبركاته حدثنا محمد الله àbẹ̀lọ́wọ̀ àwọn tọ́nà ọ̀gá tó kádàrà fáwọn olùsí ìlú ìròyìn láti orí ẹ̀rí ọ̀dọ́lọ́pẹ̀ṣẹ́ nínú ìlànà ìpàdé àṣùgbà àbáwọn ọ̀nà ọ̀fẹ́ ìgbọ́sí náà ọlọ́run ti máa ń gbọ́dọ̀ dáadáa rẹ̀ ọlọ́run sọ̀rọ̀ ọ̀dàrà jáde ọlọ́run kó gbà ọlọ́run ẹ̀dá ọlọ́run ẹ̀dá

àwàbí àtúntò àwùjọ wa náà tọ̀gbẹ́ tó ti ṣàlàyé ọ́fíìsì ọ́fíìsì tó wà fẹ́ẹ́ fẹ́ẹ́ ìtọ́ka tó láti ṣe tọ́pìkì àbáyé ẹ̀ ṣe tọ́pìkì àbáyé kan. Ìṣẹ́lẹ̀ ìṣẹ́lẹ̀ àgbégbò náà ó ń bẹ̀rẹ̀ ọlọ́run àwọn ọmọkọ̀ ń bá ní ilé àti dá apá àwọn ọmọ jẹ́ ọ̀rọ̀ bí kábíyà làwọn ọmọ pé láàpọ̀ dá apá ọmọkọ̀ ń bá ní kábíyà sábà wọn ọmọ ọdún kan yìí ẹ̀ka tó bá sàlàyé tán wọ́n tún máa sọ program tẹ̀gbọ́dọ̀ kíkà rẹ̀ láti fi ìmẹ́ǹtì tẹ̀gbà sọ̀tún láti wọ lọ́dún tó máa wà bá ń bọ̀ wá náà irú àwọn àǹfààní ní ibi àtúnṣe ṣe láti má máa gbọ́ nìkan. ṣẹ́rí tá a bá gbọ́ tọ́lọ́ bá ta fà á kó kálukú náà wọ méjì pé á eléyìí èmi lè fi bá mi lọ. Afẹ́kẹ́ èmi lè fi bá mi Bẹ́ẹ̀ ni, nítorí kàkà náà, ọlọ́run ló sì fún wa yóò wá fún dáadáa, yóò fún àmì wa ṣe yóò dá sí bọ́ra wa yé yóò dá sí ọlọ́run yìí wọ́n sábà ti ara bọ́ra wa pẹ̀lú mi nà. olùdarí náà bá ti bọ́ra wa yé bàbá ti bu wàhálà lọ sí báwọn ara wa náà làwọn mẹ́rin ní sábà ti ń kó láti máa bá àwa náà láti torí kó tọ́ ọmọ ọ̀kan náà ọ̀kan láti wà wọn lọ lè ẹnìkan bí pé ìyọ̀nà ti ọgbó jẹ wọ́n bí pé tóun bá fẹ́ bí ọmọ rẹ wọ́n fẹ́ bí ọmọ ọjọ́ ọmọ rẹ wọ́n fẹ́ tọ́jú ọmọ tó jọ ọmọ rẹ kí ló ń ṣe ó bí pé sódì fẹ́ yàrá olóòtú fẹ́ yàrá olóòtú lé àfáà yẹn kọ́ fún kó ti ọ̀rẹ́gbẹ̀rẹ̀ orí náà kẹ́rẹ́ tó fẹ́yàwó yẹn fún máa ń tọrọ torí ìyàwó ti bẹ̀rẹ̀ ẹ́ tó àtòrí ìyàwó òun ló ti bẹ̀rẹ̀ pé ìyàwó bì máa rí tẹ bá mọ wàhálà tí àwọn àfẹ́ ètò wátawájú ṣe lórí ìyàwó tí wọ́n fẹ́ náà torí pé wọ́n ń wá ọmọ tó ṣe lọ́mọ. kí mo ní o ní pé wọ́n á mọ̀ ọ́mọ́ gbogbo lẹ́gbẹ́ bá ṣe wọ́n mọ̀ fọlọ́ pé ọlọ́run ọba sórí owó yìí owó halali sí haram kankan owó ọbẹ̀ ẹ òun mo fẹ́ yàrá nítorí wípé ọmọ rẹ ni wọn èmi èmi ò wà nù wọn tí ó sọ pé ẹrú tí mo rà yìí tí mo fẹ́ kó ti fẹ́ tí máa tó mọ́ tí bímọ fún mi mo mọ̀ ọ́n lọ lè ti jẹ́ pé kí haramu mọ́ wọ̀ tuntun ẹ̀rú wo jẹ́ ẹ̀rú gbó délé tó dà lórí ìgbìmọ̀ rẹ̀ àwọn máa ń ṣe bẹ́ẹ̀. báwa tá a bá jẹ́ ọmọ kéwú ọmọ kéwú wọ́n á máa ń pè é bàbá wa tó ìbàdàn ọmọ kéwú náà mọ̀kànfẹ́ ilé mọ̀kànfẹ́ sọ ní àwọn ọmọ kéwú ní wọ́n lè mọ̀ nínú kò sẹ́ni ọ̀tá tó bá tó kọjá lẹ́kùn bíi pé àìdá ti jẹ́ ẹ̀rọ sáà ní yà lọ sókè ìṣẹ́ ìgbà tó ní gbà lù rẹ̀ yìí ẹ̀ ìmọ̀mọ̀ ìfọ̀rọ̀ mẹ́yìn ẹ̀ òun ló ṣe àwọn ọ̀rọ̀ òun ló ṣe àlùhà ẹ̀ àfáàgbà yìí àfáàgbà àfáàgbà tó tẹ̀sí tó tọ̀ àwọn àfáàgbà ìfáàgbà kan bẹ̀ tó kó sí ṣùgbọ́n ìgbẹ́ni kankan bẹ́ẹ̀ náà bá pẹ̀lú tó dà tó àlùwẹ́ ìdèjì níbi ìkàtọ̀ pé àkọ́nù ìfọ̀nù àkọ́nù ìfọ̀nù ní fifth century nàkàtọ̀ ìsìnká látàkì pàmẹ́ sọlọ́lọ́ pẹ̀lú bàbá àti ẹ̀ sáńpẹ̀ ní wáyé ìmọ̀ mi bàbá àti ẹ̀ náà fà iṣẹ́ tí bàbá rẹ̀ ṣe ni pé báwọn fẹ́ kakíra lónìí ó ṣe kí wọ́n ti wá sí bẹ́ẹ̀ àwọn àkàndé pé àwọn làwọn máa ń kọ síra wọ́n kọ̀ mọ́ pa hàn iṣẹ́ tí wọ́n ṣe ní ti síra tó bá bẹ́ẹ̀ ní àwọn tí wọ́n kọ̀ wọ́n kọ̀ àbí kùrán náà lè fẹ́ kọ̀ tí wọ́n bá ń dà bá ní bàbá tẹ̀ náà hmm? bàbá tẹ̀ náà fún Muhammad òun ni àbúrò máa ń àyè. Tọ́lùwẹ́ yìí jẹ́ àbùmọ́lùkún Abdullah bàbá rẹ̀ ń jẹ́ àbúlá mọ́ ìlú bàbá àjòwé inú já bá gbà ṣẹ̀fẹ́ ìmọ̀lá ó wá ní kókó fẹ́ ju ìwé ní ìwé ní padà bàbá ní wá padà mọ́ iṣẹ́ òun tó òun ṣe kó òun máa ń kọ síra tàbí àwọn ẹ̀bá níbi síra wọ́n bá wọn kọ́ tó wọ́n wá tà tó ń gbowó òun wá pèsè òun tó iṣẹ́ àlàyé òun wá lọ ìlera ẹrú jẹun járíà. ẹ̀yìn kì í sọmọdún àná a yìí lòun ma dà mílíkì yẹ̀mí òun fẹ́ kó bímọ pé òun máa máa yẹn ni kí ló ṣe ní pé orúkọ òun mọ̀ kó òun ṣe ìgbẹ́ ìbára obìnrin yìí ó wá mú sọ nígbà tí ìyàwó òun bímọ òun ò ní aláwọ̀ ìlú fún lọ́yàn tó ń yẹn lọ yìí lòun mọ̀ kó òun tó wà òun ò fẹ́ àmùkàn nígbà tó wá lórí mọ́ àtìgbọ́n obìnrin kan wá sí wọn lé sẹ́wọ̀n láwọn ẹgbẹ́ máa ń gbé obìnrin sáà gbọ́ ọmọ náà fún ní ọ̀rọ̀ àbàbà mọ́mọ́ ìfọ̀rọ̀ ní àgbèrè ọwọ́ àgbà ọmọ nígbà tó ọwọ́ àti ilé ọmọ akọlù ọdún ilé ọmọ akọlù ọwọ́ àtọwọ́ bọ̀ ọ̀rọ̀ náà ọkọ̀ ọ̀sìn ní pọ̀ yàtí obìnrin yẹn mú yà má dàgbà wọn lò ọwọ́ akọ tọ kí ló wá padà ń sọ̀rọ̀ pé àlùwé ní wá dà fà ńláńlá lẹ́nu kan tí ó mọ abẹ́ni ìjọba dábà ó wá ní orí pé ń bọ́ ọ̀nà obìnrin yẹn ó tẹ̀ ẹ̀fẹ́ kan wọ ẹnu rẹ̀ ní sábà tó bá àfà láti náà ní fáwọn àfà kan tó mọ̀ náà bọ́rọ̀ ní wípé afẹ́ sọ̀rọ̀ sálà ìwọ́ àwọn sáà báyìí ìwọ amọ̀gáfà yìí àbájọ amọ̀gáfà kan náà kọ àjọpẹ́ mú ẹ̀rù rẹ̀ wá ká máa dìde kíka ájú ẹ̀ ẹlẹ́rìn àdìgbò ẹni kéré ọwọ́ ní orí pé ẹ́nìtà tó bá ti mú ìdúró dùn náà lọ́rọ̀ ni yóò wá ní ọ̀hún. هذا من آثار موسى الربع ara orí ń pa ẹlòmíì tó fún un lọ́yẹ̀ yàtọ̀ sí ìyá àwọn òun ló àfẹ́kọ̀ọ́ fọlọ́ ni. wọ́n ti pọ̀ ọ́hún wọ́n ti wọ́n ti pọ̀ ọ̀yàn wọ́n ti pa ọ̀rẹ́ bá kó wọ ọbẹ̀ díẹ̀ díẹ̀ tó tẹ́kù. òun ló fà á. ẹ̀sìn máa wọ ẹ́pọ̀tì táwọn jù wọ́n ti yà láyà ẹ́pọ̀tì. àsìkò tí wọ́n kó nígbàgbẹ́ báyìí o. kátó sọ àwa tó ní pé àwọn mẹ́jọ lọ fẹ́lẹ̀ fún òun gẹ́gẹ́ lọ́gbọ́n ti dájú gbà fún tó wá dé ná àpá àwọn àtàgbà kó ló wà ní oṣù lẹ́jọ́ pé ọmọ ní ọgọ́rọ̀ ẹ̀yà fúra o a ní ilẹ̀ ìgbé fún ayé ẹ̀ẹ́dẹ̀gbẹ̀ta àti háàbù fóògbé àdúrà ló kù tòkúrò ìgbé láti fún bàbá ṣòkòdà ìgbé ìtọ́jú ọmọ ó kọjú ọ̀rọ̀ tó yàn kọ́ máa ló jẹ. Kọ́lù ó sì kọjú ọ̀rọ̀ kọ́ máa ń lọ sí ó sì kọjú ọ̀rọ̀ kọ́ máa ń lọ lẹ́jọ́. Ẹ̀gbọ́n dá sáà ní tẹ́kì kan bẹ̀tà ìran pé à ọmọ yẹn lọ lẹ́jọ́. Ìka ní ìdílé kí ọmọ kó wà sí ẹbọ náà ọba ti fẹ́ mú wa kìí ṣe kíláàsì ní kó já pa. Ẹ̀gbọ́n kìí ṣe kíláàsì ní kó já pa sáà ẹjọ́ bá jáàfà yóò lọ́pọlọ jáàfà ní tí ó bá lọ́pọlọ jáàfà fọ́nà àti lẹ́sìn ọlọ́sẹ̀ báwà jẹ́ lọ́gbọ́n báwà jẹ́ níyà báwà jẹ́ ní gbogbo tó kó lè jẹ́ ìtumẹ̀ tí wọ́n lọ́sẹ̀ fẹ́ kórì ọ̀hún ó ti rí bẹ́ẹ̀ bá ní jáàfà nìkan yìí ṣe ní jẹ́ pé èèyàn jẹ́ tó lẹ́sìn ní pé ó lè àná o ẹ̀rọ lábẹ́já á pọ̀ á ń ṣe àǹfààní àwọn ẹ̀kọ́ kan kò lọ lọ síbẹ̀ àpẹlú ìgbọ́lọ́ àkọ́jọ tèmi jẹ́ pọ́ńtà láwọ̀ ní pé ẹ̀kọ́ ti rárá àtọ́jọ and ẹ̀ẹ́dì àtúnṣe ìdílé gàgà gbogbo wa gbọdọ̀ bára wa sọ̀rọ̀ ká sọ wa ọ̀sìn tá a bá ìta bá gbé ìjà gbogbo ìjà bá ń dá àtàtà ní ìgbẹ́jọ́ òwúlò káàkiri iṣẹ́ ìwà lórí tó jáde lábẹ́ ìpàpàkópa bí iṣẹ́ ìṣẹ́ ìdá jẹ́ nínú ni o kò sí bó ṣe wù kẹ́ ní màdámùsà àkókò kò á nìkó kò sí bó ṣe wù káwọn ní kánkán òfin lè ní yàtọ̀ tó ẹgbẹ́ àwùjọ tó bá fẹ́ dà wọ́n sí ẹ̀ iṣẹ́ ṣe ń bẹ̀ ẹ kàn dáàbò ni o tó ẹ dáàbò lọ lọ ẹ dé káà fún bàbá tuntun a máa rí ìrìn àyè kọ́dà a bá ń já ẹjẹ́ máa bá wọn kíkẹ́ kalẹ̀ pé ilé yóò pọ̀ lẹ́sìn responsibility ẹgbọ́n tó mo rò sábà máa bá a bẹ tó lè dáadáa rẹ ẹ má bàa wọ́n ní tó mọ́ra ju ẹ̀yà lọ má dẹ́ ó kàn fẹ́ kó bá ní náà ẹ

ibi tí ó padà tó kó bá gbogbo àwọn ilé ìwọ náà fáwọn kan lé kókè nípa tó fà kó má kó yá ìlú pẹ̀lú ọdún yìí tó bá padà yá ọmọ tí ó padà wá kọ́ ọmọ tèmi so ìdáyà kọ́ ọmọ tẹ̀ kó bọ́ ọmọ tèmi àti kọ́ ọmọ tèmi kó bọ́ ọmọ yìí bẹ́ẹ̀ ni so ẹlẹ́ẹ̀kejì pọ́ìntì ẹlẹ́ẹ̀kejì ó ní pé kẹ́rù máa bàyà lórí àwọn ọmọ kékeré ìdílé yìí tètè fáwọn ọmọ ìjọba yà fún yà èyí tètè ló ti bẹ̀rẹ̀ kódà torí rẹ̀ làwọn afá àkàtì fẹ́ yà ẹ̀gbọ́n sábà bá wọn afá fẹ́ yà wọ́n tó lóun fẹ́ bí ma ní a àwọn ọmọ yàrá fún yà fún gbọ́n má lè gẹ̀ẹ́sì náà tíráì kì í tètè o tẹ̀sí tó wọ́n kà á fún owó táàkì táàkì ọ̀sùn lẹ́sẹ̀ ẹ̀ má jà bẹ̀rẹ̀ ilé ẹgbẹ́ ìdíjìlá mi látàmú kakura á nìlọ má fi kọ síra àwọn ìlú káfà níbi síra ni òun èé yọ ọmọkọ́mọ àlúgbò ní wọ́n ní síra yìí gba ọ̀lá àǹfààní àǹfààní ìkàlẹ̀ ní ọmọdé kù sọmọkọ́mọ ń bẹ́ àmọ́ bí èyí wá ní kú wàhálà ọlọ́mọ ń jẹrí ìwà ìgbà nípa ìgbó ní padà ń mú ìdí nàta yóò gba ẹni tó ń ṣe wàhálà ní jẹ torí ẹ̀ láwọn fẹ́ àwọn nínú wọn ni zamasha zamasha ló lọ sọ̀ṣà àwọn ọmọ tó ṣe ìgbìlá àfáàní ẹ̀rí yọ́kù kẹ̀kẹ́ yọ́kù káìkàdínlógún ẹ̀sọ́ àwọn gbogbo sí zamasa dara òkèèrè nìkan òun máa máa ni pé torí pé àwọn ọmọ yáyà wọn yà ló ń fẹ́ yà wọn òkèèrè gbogbo wọn ò bì mọ́ ẹ̀kadé kí n ka wọn láàyè mẹ́ta ìlú púpọ̀ tó ń tà lọ́wọ́ zamasa sọ pé àkọ́kọ́ àwòlá àdàwò ìdáhùn àwọn ọmọ táwọn èèyàn ń gbowó wọn wò falam akad usadiku man la yurdiul umma wal aba nígbà tí mo gba àwọn ọmọ táwọn èèyàn lára jù ní ilé ẹ̀rí kan mú wọn tó fi kò ní lójú bí àgbàrá ó sọ ọ̀dí fún un lọ́kàn ó ní torí ẹ̀ bàbá ó ní ìdí onílẹ̀ kò sì máa ń torí orin tó láwọn àwọn afáńtẹ́wò lọ sí inú fún ọ̀nà wáyé kú ó ní ìdá ta tàrà kùkù nìkan sílẹ̀ tó rẹ̀ ló ti bímọ ẹ̀wọ́n torí rẹ̀ ló ti bímọ wà sábà ìrọ̀ sẹ́yìn mo dúró sí ní lánàá mi màtí ìyàtọ̀ ìlànà àwọn kristẹni padà padà lára bó tẹ̀ tó pé àwọn afọ àbájábájá ìlú kò yẹ kó gbowó ọ̀dùn ìbọn kẹ́ẹ̀kì máa yá ní ìdí ìkànnì rí

ẹ̀hìn tó bá ti mọ̀ kúrò lẹ́nu ẹ̀dá fún dídí yóò bá láti kó lè má lè jù àtúndì ìyàwó ló fi bẹ̀rẹ̀ ṣùgbọ́n tó lé ìpàdé yìí wọn rú zamasa ní nípa nígbà tó bá kásán rẹ̀ ẹ̀ kọ́nù sáà ní ìṣòro ìgbàlọ́wọ́ rẹ̀ ẹ̀ ní sísọ ní pẹ̀sìn ẹ̀ àti sísọ ní díẹ̀ tó sọ̀rọ̀ pé ní ìsìn báyìí sọ̀rọ̀ bíi àbàwọ̀ bíi eight hundred years tàbí o ti kọjá nine hundred lápapọ̀ fifty táwọn bá ti kórè ní àpòtí wọn ìtúndà so ó ti every time wọn lè máa ń là mẹ ẹgbọn tó bá ti mọ bó bá fi tó fún mi ti bẹ̀rẹ̀ yọ òun ni mo fi mo fi àṣì ní ṣe ìtẹ́síyàn méjì ní mẹ́ta lè ṣe ẹgbọn kì í ṣe ìtẹ́síyàn bá rùn gan lè ṣe táwọn òun gbọdọ̀ sí papọ̀ ẹgbẹ́ àti ọ̀la ìdáhùn ìrọ̀lọ́ ká má fi lọ ní ilé wọn sọ̀rọ̀ àpọ̀ lọ́sẹ̀lẹ̀ kejì tá a bá fẹ́ tọ́jú ọ̀nà ó láwọn kan tá a fẹ́ dìbẹ̀ lọ́pọ̀ àwọn dápẹ́ máa gbọ́ mi àpò pé dáadáa àwọn kan lẹ́yìn ìsìláàmù ní ẹ̀ka títí lórí táwọn kan lọ́pọ̀ wá ní ẹ̀ka títí lórí táyé kó pé màá dé fáìlì náà lòdì ìsìn náà tá a fẹ́ dìbẹ̀ lọ́pọ̀ àwọn ọmọ tó fi bá ti dàgbà àti ká fún yín náà máa dàgbà lórí bẹ́ẹ̀ yẹn àtọ̀nà táwa gbé ìgbà fúdà a lè mọ èyí tá a ti ṣe a lè mọ èyí tó bá ní ká bá bá dìbò mọ́ tó bá bá bà tó a lè mọ èyí tó pé aláàbí tó ti bá ti kápá sí rẹ̀ a lè wá kápá sí rẹ̀ a mọ èyí tá a ti ṣe a mọ èyí tó ṣe wípé a lè ṣe ṣùgbọ́n a kò sí ákẹ́yìn tó pé a ní láti ṣe ṣùgbọ́n àti kapásítì àti ṣe tó dàgbà kírèkì kapásítì ẹ̀ láwùjọ àti táwọn ẹni tí ó ṣe sábà jùmọ̀ ó kéré ju àkókò ìrẹ́lọ́pù àbí ìdí mẹ́à lára àkọ́kọ́ àkókò ìrẹ́lọ́pù àlùkù wákò àkùnríyà intellect ọmọ gbọ́n pẹ̀lú bàbá ẹgbọ́n ó gbọ́n pẹ̀lú bàbá ìsìláàmù ń ṣe ẹ̀sìn ń ṣe súnà ń ṣe ẹ̀sìn ń sọ̀rọ̀ ẹ̀sìn nígbà tí wọ́n bá jẹ́ kó bàbá jẹ́ lẹ́sìn ká àwọn kata gbọ́dọ̀ mọ́tẹ́ bá jù lọ kí ni bí àmì ń ṣeré o ẹgbọ́ ìlú ní àmì ń ṣeré gbogbo ọ̀nà tó o bá mọ̀ tí kì í sọ̀nà àrọ́ tó fi lè bí ìlà ká ìkọ̀mẹ̀ ṣe òun ni à ń lò ní modern time à ń pè ní critical thinking hmm? critical thinking ilé tẹ́ sọ̀rọ̀ tó ń bí ọ̀rọ̀ tẹ́ sọ ọmọ yóò lè dùn fáàpù ní tẹ́ bá sọ báyìí lẹ́yìn tó gbọdọ̀ ní báyìí lẹ́yìn tó gbọdọ̀ ní báyìí lẹ́yìn tó gbọdọ̀ ní báyìí. Islam ti ṣe kódà táwọn àfáà bá ń ta pé lẹ́yìn ẹ̀sìn ẹgbẹ́ inú tọ́lọ̀ ní fún yà látàrí ìpínlẹ̀ kódà kó tó kàmà kọ́sì máa lẹ́sẹ̀ ti fi ìlú látàrí. bẹ́ẹ̀ yẹn bá ti ló láàká ìlú náà ní máa ló de èyí. ó náà níyàtọ̀ láàrin àfáà kan sáfà kan àárín dókítọ̀ kan sí dókítọ̀ kan lọ́ọ̀yà kan sí lọ́ọ̀yà kan ẹ̀jìnìá sí sẹ́jìnìá kan ẹ́ bí láti àwọn àti nípa pé ìsìlámù rẹ̀ ṣe é kí ẹ fi lè mọ̀ pé ìsìlámù rẹ̀ ṣe é lè ní lọ́rọ̀ yìí. àmọ́ bí sábà wà lọ mẹ́rin mo fẹ́ ká ẹ̀dá kúkú bá rí tàbí ẹ̀sọ̀ kùn tó bá lè pè é irú àwọn irú àwọn tọ́pìkì yìí èdè tọ́pìkì wákàtí méjì bọ̀ ká kọ́ làtẹ́ṣẹ̀ ara táwọn kàtó ṣe kó kó lù wá kó dáadáa láwùjọ wọn àwọn náà wọn sọ sí ìgbà tó báyìí lọ sí àkùkọ ẹni èyí àtàkùn tó tó tó lásìkò àná ìta la ọ̀sẹ̀ ó yẹ kálukú pé tọ́lọ̀ bá fi describe àwọn lábáwá ní ìlú yìí àbí fúnra tó bá lẹ́yìn náà pé àwọn tí wọ́n lè kọ́ tí wọ́n lè kọ́ àwọn ni wọ́n lè ṣe fún wọn. lẹ́yìn bá ti lè ní kí ìgbé ó lè kà ó lè kọ ẹ kò sí yóò lè gbẹ láti tẹ ọtí yẹn wà rí ẹ gbọ́ mi ẹnu wa wò ẹnu òbí islam tó máa ń ṣe nǹkan bọ́lá ọba tó ń ṣe gbogbo aláàmàtà àti tàbílà àbúrò wọn wà wípé tó bá ti kàn ọ́ pé afẹ́ ń wá wẹ̀ ọ̀rọ̀ alárùkọ sáà sọ pé iná ọmọdé kò gbìyànjú àlùkùmọ̀ tí ó máa ké tí ó máa kọ ni wá lànà gbogbo wọ́là náà àlùkọ àìkọ àìsílẹ̀ ṣe complex mathematics ìṣòro ńláńlá aṣáàrù kákàbà báyìí ló ń kákàbà wà pé kò ní complexity nù yẹ àgbàdo bọ́ nítorí pàtó ẹ̀sìn ìtọ̀ yẹn òun ni pé ẹni tí ti ṣẹlẹ̀ ọlọ́run ọkùnrin pé káwọn kan ó kàlẹ́ dáa sí nìkan torí báwọn Yahuda ọ̀nà tọ́rọ ọ̀nà tágbàlù tán fi kéèjì mẹ́sẹ̀jì ọlọ́ látìn tó bá àwọn ìrìtán lò àwọn bá dìdò mọ́ so níjọ́ tí pásọ̀ bá dìde ní tó bá pé náà ní náà fi ní bá jẹ́ fi bá yìí àwọn ìyọ̀ dáa nǹkan máa tẹ́lẹ̀ fún náà so ẹ̀sìn tiwa ọlọ́run bá wá ló fẹ́ kó rọrùn pé àtẹni tó jẹ́ ẹni àtẹni tó jẹ́ ẹni tó kálukú lè yí pé kò pé kí n tó kálukú yóò lè ní ìṣẹ̀lú wọn làbí ìṣẹ̀lẹ̀ yìí bọ̀ sí bọ́lọ́run bá tètè fẹ́ kí àdúgbò ànábi rí lẹ́yìn lọ́mọ. Hmm? àtàrà ti lé ilé ọlọ́run ọba ó fẹ́ ká nílé ilé àìsàn ẹ̀mọ alọ́dún tó lọ́dún òun ni pé bá ti jòkó ìtumọ̀ bá ti wá pé súrọ́tù bá sura tó gùn nínú Qur'an aya tó gùn nínú Qur'an aya tó dẹ́yìn kí ló wà ní yá àlọ́ ìṣẹ̀lẹ̀ náà àbùnú ìdágbàdà ayé tó ti dé ìlà ajá ń bá fà kù. ẹ̀yin tẹ́ gbọ́dọ̀ ọ̀rọ̀ lọ tẹ́ ẹ bá jẹra yín ló ẹ̀kọ́ sọ́dọ̀ ọba tí ní kẹ́ ẹ̀kọ́ ṣe ní tòmọ̀ fáwọn kan tó bá kọ́ wà lóyún náà àbí ọlọ́run ọba tí ń gbé oṣù ọ̀ṣà yìí wá sódà ló pàdé pọ̀ tó pàdé pọ̀ àmọ́ tí ò bá gbé pọ̀ ọkọ̀ yóò ní ìdájọ́ rọ̀ so now lásìkò àmẹ́bí àwọn tán lè kọ́ tán lè tán lè kàkó kiri ṣùgbọ́n ṣẹlẹ̀ àwọn tán lè kọ́ ẹ padà lè ló nípa rẹ̀ pé á ah, lò wọ́n ẹ̀jẹ̀ ìdáhùn kò ní kọ́lọ́ sábàjọ́ ṣe kan tó náà pàtó lásìkò àmẹ́bí sọ̀tọ́ náà bẹ́ẹ̀ bá ń ka àwọn kùtàbù wà àwọn tán kọ́ wà lọ zẹ́gbọ̀n sábì wà mẹ́ àbí zẹ́gbọ̀n sábì tà ń sọ́rí bọ̀tún tó ń kọ lẹ́tà tó sábì sọ̀tọ́ náà lẹ́tà táwọn Yahudi kọ̀ ìta ni ó lọ bá ń kọ́ tí ó lọ bá ń pé dé àwọn yahoo tó dà tẹ́tà tó máa kọ ó yóò lè kàrí ìlú bá ń kọ lẹ́tà fún zẹ́gbọ̀n sáájú ìlú wa lọ sí kọ ó kọ òtún twenty days tó ti kọ ní fáàkó ìyẹn ṣe ẹ̀jẹ̀ àwọn àbá tá a máa ń sọ̀rọ̀ fíkì lónìí wọ́n sọ̀rọ̀ mìíràn lónìí má dé tó gún hàn zẹ́gbọ̀n sáájú ìlú wa wájú ní fáàkì wípé òun lè kọ yẹn ó yẹ kó ṣe yí ọpọlọ ẹsẹ̀ ẹ̀yẹ wọ anybody tó bá ti wé ìtàn ó bá lábílítì àti ìlẹta lágbèjì méjì tó wà bá ẹsẹ̀ wá ìtumọ̀ pé sọ́ọ̀tì tó lè kọ̀ náà ẹ̀ bọ́lá ti yóò ṣe rí yóò lágbára jẹ́ pé pé sọ́ọ̀tì kan lè ṣe jésù sábì tó ti wá sí ẹ̀kàlá sanúkú àti nǹkan wá yìí ó padà wá wúlò lọ́tà lómọ̀ fẹ́ gbé ibẹ̀ kí làwọn bá pè sọ̀rọ̀ wọn wá fẹ́ kókó àrìjọ kójú kan àwọn bá tó wá ní òbí tẹ́lú mùsàbí ti jẹ́ ẹ̀tọ́ yọ̀ǹgì tó ìwọ ló lè yìí ti wù yìí torí nǹkan mẹ́rin ẹ̀dá pẹ̀lú ọkọ̀ mẹ́rin òṣìṣẹ́ ká pé àtẹ́ṣà sí káwa náà sì mọ wíṣì nípa wá fẹ́ pé làwọn ọmọ wa ẹ̀ àwọn táwọn wá nù táwọn wá wọ́n ta fẹ́ káwọn ọmọ wúlò bá lòun wọ̀ ni wọ́n gbọ́dọ̀ fi dẹ́ta gbà wá lọ wọ́n lẹ́ fi pé wọ́n sì lè fi tàbátà àbálò pé àwọn kan náà bàbá wọ kàwé àwákàwé àbí àwọn kan náà kan ṣe àwọn tó bọ̀rọ̀ ṣe mẹ́ta lẹ́tọ̀ sí lọ àwọn bá tẹ̀ wá ń sọ fún lẹ́yìn àdéhùn ìbùkọ́ ní rísì wo la ní túbì lẹ́yìn ní jáàmà ní pàṣẹ tí ó kọ̀ báyìí fún án ó ní èyí mẹ́ka ṣáàbù ọ̀dọ́ ni ọ́ ápèlò tó ní làákà ìtọ́kọ̀rọ̀ ẹ̀ pé àwọn bá tẹ̀ ní sọ fún lẹ́yìn àdéhùn ìbùkọ́ kò tí sọ bólẹ́sìn o gbogbo tó ọ̀bólẹ́sìn kẹ́kì pé wọ́n bá ní pé ní ilẹ̀ ní làákàyè gbogbo wàhálà tẹ́lẹ̀ tí ń ṣẹlẹ̀ náà láwùjọ aláàbò látàwọn èèyàn ò tó àwọn mẹ́ta mọ́kéwì mọ́bìnú sọ́ọ̀lì ìsọ̀kọ́bí ńlá ìrìnà ńlá ká ní wọn bàbá láyé ìbẹ̀bù gbogbo látàwò tó ká mọ́tẹ́rù ní ká àkàkọ́kà pọ̀ ní ọ̀rọ̀ fásitì ẹ̀kan kò lè gẹ́gẹ́ ọ̀rọ̀ àbúrẹ̀ kò lè gẹ́gẹ́ aspect kan níta lásán lásán pé níta báyẹ̀ jólè náà àti ẹjú nǹkan ní ẹ̀ ẹ̀yìn tí wọ́n fi bàjẹ́ tán níta ṣáàbù náà pèlú ọ̀dọ́ ni ọ tó nílà kan lánà ìtàzíbù àìsọ̀ tẹ́jẹ̀ kó níwà fún oníkaráta ṣáàbù àkílù lánà ìtàzíbù àríwá tó dára tó ṣe fún oníkaráta lẹ́yìn ìwàpọ̀ fún tàtàkùn wòlùwáhìyà lọ́rọ̀ tó lè ta láti wà nẹ́bí tó kọ̀ wáyé nǹkan mẹ́rin yẹn ló fi kọlifá ìgbà àwọn tánú pàtàkì lọ. ápùlù ṣáàbùn ápùlù lánàá tẹ̀lé wàpọ̀ tó ń tà dákítọ́mù lè wáyé lọ́rọ̀ sí ìlú náà sọ̀rọ̀ náà. níjọ́ tẹ bá fẹ́ gbáyà ṣiṣẹ́ tẹ́lẹ̀ mọ́ bí ìsìláàmù ṣe dáa tó kọ́lọ́kàn kókó kàdíkà gbọ́ lé gbogbo ní gbogbo ilé ìtòlé ayé ìpè gbogbo ẹ̀ pápátá nǹkan méjì náà ni wọ́n sàlẹ̀ máa sọ ìrẹsọ̀tì lọ lè tiwa profitas doctrine àwọn pè àbí lẹ́ni àǹtín sọ àtúnṣe ẹ̀ so wọ́n ní dàbí lẹ́ni àǹkàràkàrí ẹwọ ẹwọ àyíkú ìwọ̀n ìnáka ṣáàbùn ápìlẹ̀ tí a kìlọ̀ bá lọ̀pọ̀lọpọ̀lọ̀ lánàá ìtàhìmù àsọ̀fẹ́ oníkàràkì bẹ́ẹ̀ wo ti ìlú náà bẹ́ẹ̀ wo tí ó rí kẹyẹ kan tí wọ́n sàfọ́sọ́ náà lẹ́yìn pé ọ̀rẹ́ nǹkan ọ̀rẹ́ lẹ́yìn àkọ́ ọjọ́ ọ̀rẹ́ lẹ́yìn pé ká ẹ̀hẹ́ ó sàfẹ́ pé tó because àkáńtáǹtì tó mà ká ń gbé àti èyí tóun náà fẹ́ yíwì the same content wọ́n jọ ní kàràtà ló yàtọ̀ ẹ̀wọ́n jọ mọ́ náà ẹ̀ àti ethical pattern ẹ̀ àtẹ̀yí tó wọ́n fẹ́ palẹ̀ lówó ìgbé nọlẹ̀dì ní kàrákà náà ni ó yàtọ̀ bẹ́ sáàbí oníkùnrin nípa búrò ó sì ṣe báyìí náà pẹ̀lú ìdí báyìí tọ́ sáàbá tó lágbájá ò ó ti kàwé àwọ̀ afọ́fẹ́ ilẹ̀ pé lọ́lẹ̀ mú rẹ̀ fún wa àbí yóò wá fún iṣẹ́ ìgbà tí ìsàmì náà olùkọ́ islam rẹ̀ tí ó wà ní is of good conduct hmm? tọ náà Abubakar lẹ́yìn tàbí lọ́pọ̀ lọ zẹ́yìn ìsàkó nílà ta oníkàràtà ọ wá lu recommendation mẹ́rin wà kọ́dún fún tàtà tún bolì wá kí àjọrọ̀ fún lè ta ìwọ́n kọ wá ìfà náà tó ẹgbẹ́ ìfà tẹ̀ tó ṣe fọkàn fẹ́ ni ọlọ́run ti sọ pé ẹyọ lé ìfò wọ́n ní pé ọlọ́run bá nàgbà mí jẹ̀lú. so the first thing tá a fẹ́ ara kata ká gbọdọ̀ take serious láti develop lára àwọn ọmọ àti wá sí àkèyí. alákọ̀ọ́kọ́ fún òsì fi ṣeré gẹ́gbọ́n ìjọ fún yín fún òsì ṣeré ọ̀rọ̀ pọ̀ sí máa ń lórí ilé àsìkò ní pé and think correct notion sana àwọn ẹgbẹ́ sì gbogbo ẹgbẹ́ ẹ̀bá ní làákàjù ní lẹ́sìn pé làákàì máa yóò làákàì tó ti papọ̀ mọ́fẹ́ ẹnu lèyí tẹ̀lú ọ̀dà ní làákàì ẹni tó ní làákàì gẹ́gẹ́ lẹ́sìn rẹ̀ torí pé ó fẹ̀ka yé òkú tó túnṣẹ̀ confession ló fi ṣe ẹ́ ìmọ̀lù ṣáàbíyàn àti ọ̀la nígbà tí ń sọ obìnrin tẹ́yẹ ó fẹ̀ ó ní wàá ṣe kò ní káà bá ti jí ní wà á wàá ṣe kò ní káà bá ti jí wà á mo fẹ́ ká pẹ́ owó ìbámu kúrò ilé kókó tẹ̀lé tó bá lẹ́sẹ̀ kúrò ní làákàtà living فإن أهل العقل من كل فكر فإن أهل العقل من كل فكر àwọn sábà ní làákà inú gbogbo ẹnìgbù ẹnìgbù bóyá ní làákà inú àwọn akáàkì ní làákà inú àwọn lọ́yà ní làákà inú àwọn dọ́kítọ̀ ní làákà àwọn àbá ní a ní àkùrù ìgbóni tí ń bí àkọ̀ọ́kùnrin mìíràn ìdàwà ní àlọ́kọ̀ọ́ àwọn tó bá nílà káyílà àwọn ló fún mọ́ wípé sábà ti gbà nǹkan tó bá dà fún òdòdó rẹ̀ because confusion ni wọ́n fi ṣe àkọ́kù nínú ìdàwà alẹ́sẹ̀lẹ̀ wọ́n lè jẹ pọ́ọ̀lù nínú ìṣà ní àti abúrúta bá ṣe kápò bẹ́ẹ̀ kan kọ́dà kọ́ mọ wá má tù ìtú ọmọ tí ó lọ sùn ẹgbọ́n ẹjẹ náà fi ara kan tá a fẹ́ ìkànnì àìsàfẹ́ gbòòrò wọn nìyẹn number one number two alùpùpù tó lò sí yà agbára tó ń ṣe pẹ̀lú ẹ̀mí òun ló lọ pẹ̀lú ẹ̀mí òun lọ pẹ̀lú ẹ̀mí pé àlákọ̀ ọmọ pẹ̀lú ọlọ́run hmm? àlákọ̀ ọmọ pẹ̀lú ọlọ́run àlákọ̀ ọmọ pẹ̀lú àníyànjú àlákọ̀ ọmọ pẹ̀lú dàkìyàmà àlákọ̀ ọmọ pẹ̀lú tọ́lọ̀ ọba pàṣẹ kúrò. How do we develop that? Ẹ̀jẹ̀ dáhùn sí ọlọ́run ọmọ kékeré a sì yí kọ́ ọ láwọn nǹkan tó ṣe wípé ikú fẹ́sẹ̀ dáhùn ní ẹ̀sáàmù làwọn ẹ̀sáàmù làwọn ẹ̀sáàmù ń lè tó ẹ̀sáàmù tírí kájọ ọ̀kàwé mẹ́ta tí ó dájú. ìjẹ́ ìkọ̀kọ̀ ọmọ kékeré ní sísọ ní ṣíṣe àti ní sọ sórí tó papọ̀ mọ́ ẹni mọ̀rọ́ ọba tó mọ́. ọmọ ìyá màá wí pé yóò ṣe máa fi ìfẹ́ fẹ́ sọ lọ́wọ́ pé kódà bẹ́ẹ̀ kẹ́kọ̀ọ́ bá wọ́ jù ẹ́ ọlọ́wọ́ bá wọ́ jù ìdẹ́gbọ̀ lọ́sọ̀ tó lọ mọ̀rọ̀ ọba tó lọ ọ wà ní tó báyà níbi òtó rí lẹ́bi lọ ẹ́ àbí ìdílé mi la ọ ayé àkùrá lẹ́yìn o pọ̀ tó gbọdọ̀ lọ́sàrá ní mọ̀rọ̀ ọba ní àkọ́kọ́ sọ́nà ọ̀pọ̀ ọmọ àti wákàtí àbọ̀ because wọn yóò fún ní that sense of character mọ̀rọ́tà ló jẹ mọ̀rọ́tà tó lọ. òun ni kékeré wọ́n ti ìtàkùnlá ẹ̀dùn àpò. kàní mẹ́tẹ́jì tó kàn fún mẹ́tẹ́jì ìtàkùnlá ẹ̀dùn àpò. káyọ̀ lọ mẹ́tẹ́jì ọ̀pọ̀. mẹ́tẹ́jì tó gbé mẹ́tẹ́jì fàdé ńlá tàkùn tàrọ́ fàdé náwó ìyàrá. ẹni ẹ̀kọ́ láti mọ ilé ẹ bá ti mú wà tó yí àlùkò máa ń tọ́wọ́ bá fọ́pá ń fọ́ á. Ìyá àbò Nàìjíríà iná ha nǹkan kò lè tọ́ na káńpà tẹ̀sán fásitì pàtàkì tẹ̀sán fásitì àwọn ìsàmà wá sí àwọn ìyá ọmọ mi kékeré dáadáa ló ṣe ní àbá ìgbà ló ṣe ẹ́ kọ́dà káìdá yẹn dà kékeré láti bí grade kékeré báyìí kò kéré gan bó ṣe wá kéré tó nǹkan o wọ́n tó wá lè fi wọ́n lọ fi sábẹ́ àpáta ṣé ó ka ló fi gba àṣepamọ́ nílé rẹ̀ lọ́pọ̀ orí lẹ́yìn àgbà àti àpáta náà àwọn ìsànà wà á jẹ́ ọ̀fìn àti ọwọ́ àfipamọ́ lẹ́ni ààyè kan ní sábà àtìlẹ̀ ní ti àtìbí ọ̀gá ọlọ́run tó mọ̀ jáde pé ìdíje ọ̀tọ̀tọ̀ mi. mo rọ́pò even before àgbọ́tọ́ mọ́ type of tawhid ẹgbọ́ type of tawhid ìyẹn tí ó yìí ẹgbọ́ mi ẹgbọ́ fẹ́fẹ́ ìdáhùn ó ní ìdè ẹgbẹ́ fẹ́fẹ́ tí ó lókè ó ní ìdè ẹni tí ò fi ń tù ní gẹ́gẹ́ tó dágbẹ̀ náà ẹgbẹ́ àkọ́ mọ́tòlá ìyẹn oní information wọ̀ fún sọ̀kalẹ̀ lọ́kàn ìgbẹ́ ìgbà tó bẹ̀rẹ̀ ló ṣe rí òye pé tẹ bá wo gbogbo kòrán pátápátá súrà ẹ̀yọ̀ kan sókè tó ṣe pé láti bẹ̀rẹ̀ lóbi kò sí áyà kan tí ò ní ọ̀lọ́ ọ̀lọ́ àgbẹ̀ tó ti parí súrà ẹ̀yọ̀ kan ṣoṣo tó fi láti bẹ̀rẹ̀ lópin láti áyà aláwọ̀ dé áyà tó parí tí ó lé ní wọ́n lọ ọ̀lọ́ àwọn àti áyà kọ̀ọ̀kan nípa rẹ̀ olùsọ́lọ́tò ìjàdìlà sọ́nù ìjàdìlà pẹ́tàgà bá pọ́lẹ́lẹ́ ìjàdìlà pẹ̀lú ìyá ọ̀tẹ́ṣẹ́ sí lọ́lọ́ láti bẹ̀rẹ̀ lópin ọ̀lọ́ wà ní ayá kọ̀ọ̀kan ẹ wá lọ́ọ́ yẹ̀wò tí ó sùúrà sábà kan pé kí ni sẹ́ńtírà fi ìmú sọ́nù ìjàdìlà kí ni fíìmù tó jẹ́ sẹ́ńtírà méjì sílẹ̀ ẹ mọ̀ ní ìsọ̀rọ̀ kúnlẹ́kẹ́lẹ́ níbi tó fẹ́ẹ́ nìkan kan gbọ́ fẹ́ẹ́ bá ti rú rẹ̀ ní alùpàá náà bá yára máa fi sàmà wá tọ́ka máa yà kúrú bí mẹ́tìwá kàdá bẹ́tẹ̀ ìlà wà rọ̀ yóò wàlà àbábẹ́tẹ̀ mẹ́rin ní márùn-ún ní ọlọ́wọ́ ẹlẹ́sẹ̀ báyìí ẹni tẹ́gẹ́ jù bẹ́ẹ̀ lọ́nà ẹ̀tọ́ jù bẹ́ẹ̀ lọ́nà ọlọ́wọ́ akọ̀ ní tẹ́sà ẹsẹ̀ díẹ̀ ìjú àwọn àbúrò alẹ́ lẹ́yìn hmm? láti wò bẹ̀rẹ̀ mẹ́tẹ́ ìjọ pọ́lítà ní àwùrọ̀ ọlọ́run anábì lóbìnrin ń bá sọ̀rọ̀ lọ́wọ́ lọ ní àìsà tó ṣe áhà tó hánà màmá wà fẹ́ àtàmà ọmọ ìmọ̀ ìmọ̀ ọlọ́run tó gbogbo gbogbo òhun ló gbọ́ ṣùgbọ́n bá kọ́ba tó nà ẹ̀yìn òun ní káfíńtà tó wá tó rùn níyà ní second point mọ́ second point jẹ́ fẹ́ nìyẹn lọ ọpọlọ lẹ́nu ẹ̀yìn lẹ́nu ẹ̀yìn náà àlùkò ìwàtú àlùkò lùkìyà ẹ̀fẹ́ ìdílọ́pù wà. ẹ̀jẹ̀ yìí fẹ́ lọ́kùnrin wáyé ibi kọ́dà tá a bá máa sọ̀rọ̀ ẹ̀ a máa sọ̀rọ̀ lọ ká ló pé ẹni yìí o general ẹ̀gbọ́n ó wà general ó máa ń sọ rẹ̀ ẹni yìí o his brain ó lára ẹni yìí o ó ní empathy ó máa ń kàn sí àbúrò rẹ̀ lórí òde sí ojú ṣe fẹ́ lágbájá yóò olódodo lágbájá yóò kó wà sí bọ́ọ̀lù lágbájá yóò kó lámàánà hmm? another question ta pé lọ lára àwọn ọmọ <laughs> ẹlẹ́ẹ̀kẹrin alkówá mi strength is the body health one health hmm? tí wọ́n ẹ̀sìn òní yẹ ẹ̀ẹ́n ẹ̀sàkáìsì òbí ní kàkà èmi kàkà ẹ̀yìn náà wà bẹ̀ ìsìlámù lọ́wọ́. tọ́lẹ́rẹ̀ ní mo kà yìí ẹ̀dá nàìjíríà fi sọ́kàn káwa kí ajọ́ òbí káwọn òbí ewu la ní fáwọn wa mi ewu la láti mẹ́tò ọ̀gbẹ́ntì ewu la ìwé pé a ní ìta àti ìwé ìta ti yẹ bẹ́ẹ̀. káàkiri kẹ́tọ̀ ó wà very very important ní ní àti nílé àwọn àwa náà ṣe dáadáa fún bẹ́ẹ̀ ṣe tán fún náà wà very very important ẹja ìgbà ìgbẹ́kùn jẹ́ nígbà tó wẹ́ kí ni kìrìlọ́ọ̀ fún àwọn àti ìgbà ìkìrìlọ́ọ̀ fún wa bọ́ká tá lọ́ọ̀ jẹ́ kí ṣe báyìí àti táwọn wá rí kọ́dà torí ní lẹ́gbà táwọn bá lọ bí ìgbé tán lọ sùn tán bẹ́ẹ̀ ẹjọ́ padà wọ́n pé ẹni tó ẹ̀ka fún ọjọ́ náà ni ẹgbọ́n àwọn kan tẹ́ẹ̀mọ̀ tẹ́ẹ̀sì àbáwọn kan tó lè nílẹ̀ lọ. táà bá ti sọ̀rọ̀ sí irun ààwẹ̀ ìmáàmù òní àbòjíyà táà bá sọ̀rọ̀ ìwà sáráká òní ìlà àbòjíyà bábá sọ̀rọ̀ tó ti lẹ́wọ́ jẹ́ nílà káyì tó lọ́pọlọ lábẹ́ ní ònàlà òníyà lẹ́nu ara náà kò sí lóṣù tó nílà káyì tó tí ò bá ti lé mú káyì tí ó lè ní ìgbésà. kẹ́rì ìfẹ́ tó dá ọ̀rọ̀ yìí gbogbo ẹ̀ papọ̀ lè tẹ́lẹ̀ bí àtàkùn. ẹni padà máa ń fẹ́ ọ̀ ó sì máa wúlò. ọ̀ kí ni pọ́ìntì tí ara ṣe pè ní ìbàdàn ẹ dákun àwọn bàbá àtàwọn àyà kò sẹ́kọ́ náà kò kún lẹ́nu. àti màmá bíbí tí àgbẹ̀ ti fẹ́ yàwó náà àbẹ́bí sọ̀rọ̀ ìlú àwọn fúnra wa ẹni kó bá fẹ́ di ọkọ ni yóò máa ń tóun fẹ́ ṣe ní fámìlì kó kó yóò inú jẹ́ èyí máa ń tún àgbáyé bọ́ kí ẹ pẹ̀lú gbogbo tó ti náà mọ̀sọ̀gbẹ̀ náà fún ẹ̀dá sí ìlú ti ti ń ṣe ẹ̀ yóò dá gílábájá ní ṣe bá ń kò yẹn máa ní ìgbà tó fẹ́ ṣe kọ̀kọ́ sí fún àwọn ọmọ ìjà àpá èèyàn lè ní ìgbà máa fẹ́ títà ẹni rẹ̀ ó ní yàlá yàlá ah títà yìí ó ní wà lẹ́yìn bí ní ìbá báyìí ṣe lágbájá oníjọ ìdáná tó bá jẹ́ bàbá bẹ́ẹ̀ báyìí ṣe ẹ́ lágbájá fọ́ọ̀nù bó bá bí mọ́mọ́ ẹ̀ lóòótọ́ ǹjẹ́ ó láwọn ó láwọn gọ́ọ̀mẹ̀ táwọn èèyàn máa ń lò wọ́n bí strong tó lọ bá wọ́n kó ọba kan kọ́ fún mi rí wọ́n fún àwọn ọmọ láwùjọ ọmọ obìnrin wọ́n strong jù jẹ́nà òṣèlú ló fi jọ ọkùnrin ló fi fẹ́ rí ó lóun rẹ nígbà fún dókítà kan ló ń bí ló sọ fún ìgbà tẹ̀sẹ̀ ní máa ṣe ọ̀rẹ́ ìrìn báyìí báyìí lẹ́yìn ó ní òun pàṣẹ fẹ́ẹ̀tẹ̀ dára àwọn èèyàn máa ń tí wọ́n wà wà láwọn ọ̀nà ọmọ ọ̀rátà ńlá ló gbogbo ẹ̀ ńlá ló gbogbo ẹ̀ ẹnu nìkan la ní ìdápọ̀ ní àwọn àtàjẹ́ òbí tàjẹ́ títà ìdápọ̀ ó wà very very important nǹkan tó bá ti jẹ́ ẹ̀bùn tọ́lọ́run bàbá fún wa ibi ká fún ọ̀sẹ̀ tó dáa káwọn ọmọ yẹn rí kọ́ láì mọ́ sọ̀rọ̀ bẹ̀. ẹ lọ lè kó dáadáa gbogbo bá ti lọ ayé àtẹ̀tọ́lọ́lé jẹ́ àtẹ̀tọ́lọ́lé yìí ó ká gbọ́dọ̀ lè kọ́ ju one títà ọ̀sẹ̀ lọ́dà pé láwọ́dá ní bá jò lẹ́nu láì mọ́ sọ̀rọ̀ rárá láì mọ́ sọ̀rọ̀ òun lọ̀kan náà àwọn ọmọ rẹ̀ tó lé fún yàn pé kọ̀ lẹ́kọ̀ọ́ àwọn sáńjà fa ìjọ táwọn káwọn ọmọ ọba tọ́ba lọ́wọ́ àwọn adìbò náà ń pè wọ́n fún àdìbò ní ìwé ìwé ìwé ìjẹ́ fún àdìbò ẹ̀rọ ẹ̀hẹ́n àdìbò àwọn tí wọ́n ń kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ mu'adibun kéde ọ̀gbọ́n láti mu'adibun wọn ni wọ́n ni mu'adibu wọ́n láti àárọ̀ ọ̀ṣì tọ̀ ó tó àbí nàbí tó jẹ́ àmì ọ̀hún wá fọ́mọ rẹ̀ fún ẹni tí ó kọ̀lẹ́ fọwá ní láti fi ọlọ́run láàbá ìfún ọ̀fẹ́ fún ọ ọmọ àwọn tó ń fẹ́ kó bá àwọn tó ń ṣe yìí o lè yá fún un àwọn wà lókè ìlà ìkàlábù ìsìlá àlùmọ́ lè yá ọmọ mi tó bá fẹ́ fún un ṣe láti wo ni wọ́n kọ́ fúnra rẹ̀ ṣe. ẹ gbọ́ ìwọ ni wọ́n kọ́ fúnra rẹ̀ ṣe. tó ń sọ láwọn méjì fàgéyìn náà òyìnbó náà mọ̀ máa kú dàtún dé ojú wọn ìwọ náà wò wá. فإن الحسن عندهم ما صنعت والقبيح عندهم ما Ikú dá lọ́dọ̀ ọmọ ìjọ ìdálọ́dọ̀ wọn yóò bá ní my teacher doesn't believe my teacher used to believe my teacher used to get up òun ò ní ìdájọ́ ní tó bá tẹ́lẹ̀ ìgbẹ̀rẹ̀ náà ṣe kú nǹkan my teacher lọ ó bá tẹ́ ìgbẹ̀rẹ̀ náà kò sábù yóò lè sábù my teacher doesn't believe ẹ̀dá kò lọ àwọn àbájúkà wà náà ẹ má yẹ kó ṣe pé àwa ò lé àkọọ́dẹ̀ àbílẹ̀ ṣe pé àfẹ́ gbowó oṣù nìkan àwa fẹ́ dúdú mú mọ̀ ilé o àwọn míì lè ṣe báwo lè lọ́rọ̀ ṣe àbọ̀dé bá fẹ́ fi dàbá fẹ́yìn fẹ́ ìṣòro kan fún ní lówó tó nípa wọ́n bá lè fi gbogbo ilé ayé ìyá owó ọ̀bẹ̀ ṣùgbọ́n dákùn fẹ́ ìwé owó nìkan náà ni tó fẹ́ni tí ó jẹ́ bàbá ẹni tó jẹ́ ìyá ẹni tó jẹ́ tíṣà ó jẹ́ lóòlù rẹ̀ ọmọ ń bí ọmọ ń bí ìgbésẹ̀ sọ fún rẹ̀ ọmọ ń bí ìgbésẹ̀ sọ fún rẹ̀ náà tó dábà mọ ilé tó ẹbí ẹ̀ wọ́n á sọ ìta wá wọ́n sọ kámẹ́rì dábẹ́ ìgbòlá wá kó láì lọ́sọ̀rọ̀ ilé ayé tá a wà ní ẹgbẹ́ sọ̀rọ̀ pé bá mi tọ́fi ìdínà wàhálà ilé ayé mi kẹ́mọ́ tó fà tó fi níbẹ̀ àǹtáwà ńlá ti sọ àgbọ̀gbà àwọ̀dọ̀ sí ilé ayé ojú wa out of it ni táwọn ó dìbà ìjúwa lọ́gbọ̀ tó máa gbọ́dọ̀ akólẹ́ ìbáníkàní ó ní wípé fílọ́sọ́fì tá à ń lò ilé ayé táwọn táwọn mú ilé ayé lò wọ́n lè emphasis much lórí liberty liberty pé freedom pé no no no no pé ìwọ ni ọba ara rẹ anything tó fi ò bá ti sọ wípé kò dáa ó wá wù ọ́ lọ ṣe jẹ́ kó fi dán má ṣe ìdáǹkan tó àpá freedom so freedom freedom freedom òun làwọn ní ẹ̀fà tuntun lórí wọ́n tún wá ní ẹ̀fà tuntun lórí tá ní pursuit of happiness tí gbogbo tó bá ti ṣe kí ní òun bá ti dùn lọ́dún bọ́ọ̀mù àfàgbà náà náà nìyí tó ń fa dọ́ta àti tó tó wúlò sí kílò rẹ̀ tó gba a ah, lórí ilé ayé wa tó gbé bá gbà nítawọn gbé kalẹ̀ àmọ́ àwọn wá ṣe dáadáa àwọn mójútó ọ̀rọ̀ ọpọlọ ẹgbọ́n mi wọ́n ti káàdì ọ̀rọ̀ ẹ̀mí ẹ́ wọ́n mójútó ọ̀rọ̀ ara ẹ́ wọ́n wá mísì ọ̀rọ̀ ìwà pé ìwà tí ó bá fẹ̀mọ́ ti máa ń fà ní wá ní nǹkan fún ọ àtisẹ́ rẹ tí ó rẹ̀ ń bẹ́ tí ó bá ti lábàá ní kankan wá ẹnìkan kò lóbi kankan lórí ẹ̀ títí wọn ó lẹ́sìn ní pé tẹ́tẹ́ bá náà òyìnbó dáa ẹni wọ́n ní kí ẹ̀ka kò dáa ẹ máa ní ṣe òun ti kọ́ ọmọ lẹ́yìn tó bá ti wọ ẹni ọ̀gbìn wọ́n ti kọ́ pé ìṣù ìkọ́ ti ọ̀sẹ̀ so costly ha how will you what will you need what can i do for you kò fẹ́ràn rẹ̀ kò dé bẹ̀ owó rọ wọ́n ti kọ́ bí rọ́bọ̀tì mi máa rò pé kò ní kó jẹ́ àwọn yìí fún ọ̀tẹ́ bá pàdé ìdàgbà àwọn àti ìdàgbà yìí kò mọ́ torí bí àǹfààní iṣẹ́ ìjọ papọ̀ ni wọ́n pọ̀ fún pé máa pìtẹ́ǹdì fún un ẹ̀kọ́ òun yóò bá jẹ́ kọ́ ìgbésà yé jẹ́ ẹgbọ́ tẹ́ ẹ bá gbé wọn ní àtàlájú ilé ìgbó àwọn ìgbé ń tàwọn báyìí wọ́n mọ̀ kẹ́lú wọ́n di ní ìdí gbogbo òṣùkúrù ẹgbọ́ ó lè máa sáàbẹ̀ ló jẹjẹ kó mọ̀ fọ́ ọ̀rọ̀ lórí ẹ̀mí tó mọ̀ tó rọ ìgbà tó bá ìgbà ìgbà tán kò rán o kò lọ́rùn kankan sí wá kò bìrì pé kankan bẹ tó ti ìgbà sẹ́ni tó kú ní lọ́tọ̀tù yẹn ìgbó wà pẹ̀ ní pé nǹkan méjì lọ́nà ọba sọ fún àpò òfin yarí kalẹ̀ òyìnbó àbátẹ̀lẹ̀ yìí ìpèlè knock out ó knock ọ̀bẹ ọ̀kan pé tó bá wọ̀ ní òfin ṣe ọwá rẹ̀ tẹ̀lé ọlọ́run sọ wípé àlàálà wọn sọ́ọ̀lù wọ̀n máa ọlọ́run ọba ló ń bí jíjẹ́ ọlọ́run ọba ló ń bí ní àṣẹ òyìnbó òpin nù ẹ̀dá yìí nìkan ló ń yí. Everything that will make this ẹ̀dá or this creation to perform optimally tí ó jẹ́ kó lè pàfọ́ọ̀mù lókè yóò fi yóò fi múlò ó ti dára jù bọ̀ wípé ó lóde nǹkan tọ́lọ́wọ́ bá gbé kalẹ̀ sọ pé òun yóò mọ̀ rẹ̀ lórí ìlú tètè lọ ọlọ́run ló lù mí kí ló wá ṣe òyìnbó bá mọ̀ ọ́n kèfèrí ìsọ̀lẹ́gbẹ̀ẹ́ tó nìkan wọ́n wá ní ẹ̀fà ìlú lórí sáyẹ́ńsì and social science sáyẹ́ńsì and social science that means everything tó bá ti pé food tó bá ti pé ah ló wúlò kò sókè kankan tó sọ pé kó má dé òun lábẹ́ òun tó ń bá lọ wá sí ibi àgbà tó padà wá wo ẹrẹ ẹlẹ́gbẹ́ òun òun tẹ́tù gbogbo débi ìjà ó jọ bèèrè ẹ̀sán báyìí lókè ṣe jẹ́ pé ó lọ́pàá ó mọ̀ ń bá bọ̀ ó mọ̀ ń dúró tó bá ti yẹ tó lò jẹ́ náà bọ́lá ọba ọba ọtí ìgbésí náà gbàgbé lónìí òsì náà òun máa ma ó ní ẹ̀ka bùkù lórí two questions Islam bí three questions fún question méjì question tó tó gbà kó gba question yóò kò ní pé àwọn tẹ̀ka sọ pé kò sí pọ́pọ́ọ̀sì kankan fún láìpẹ́ àti ìta bá pè é pé ọ̀rọ̀ ìgbéyàwó ọlọ́run kọ́ ló dá láìpẹ́ yìí o lẹ́yìn kaba ìlànà ìgbéyàwó kaba ìlànà ìgbéyàwó tó àwọn máa ń lè bá tó lè wọ́n ti lò kí ni lè bá tó wọ́n kò lè bá tó lè wọ́ and how wọ́n kí ni nǹkan yẹn àgbáwò láti wọ́n kí ni yìí kí ló jẹ́ protein then báwo láti lè lò báwo ló fi ń ṣe. You don't want Huh? What is the problem? How is it going to be solved? Kọ́dà tó bá dé dígbé ìwọ̀n ló ti fáwọn táwọn táwọn tẹ́lẹ̀ sí ìfẹ́sẹ̀ oṣù ìgbòlẹ́gbù yóò ìwọ̀n tó ọ̀gbọ̀n ìgbòlú jẹ́. Kí n sọ nígbà ọ̀lá ẹ̀kọ́ jẹ́mù ní àwọn obìnrin àwọn obìnrin àtọ́kùnrin ti dá tẹ́wọ́ náà nítorí àwọn ìhà nítorí pọ́blẹ́mù ẹgbà táàkì lọ́wọ́ ọmọ àwọn. Kókó ni pọ́blẹ́mù. Ẹgbẹ́ mi, ẹ ó ti jẹ́ ìgbó ọ̀gbọ́n so ìwọ́ àtàrí wọ́n ti di ìṣòro ní unemployment pé ẹwà ọlọ́pàá sọ pé òun fẹ́ máa gbé gbogbo tó bá bẹ́ẹ̀ náà yókù ní ìlú ìjọ ọ̀nà wa ti ní ìjọ àwọn náà sọ wọ́n àtàrí ṣùgbọ́n àwọn ti mẹ́ta òun ò fẹ́ àǹtọ̀ ìjà torí pé áńtà rẹ̀ kò fẹ́ tẹ̀lé

òun ò fẹ́ dá kò kẹ́ ẹ́ torí pé pẹ́ńtà náà wà láti fi òde áńtà yìí àkómi fún mi gbẹ́ ìṣe àbúrò kan nù àbúrò kan sàmà wá tó bá ọ̀dà lò ṣé nígbà tó dá wa wọ́n kàn dá wa náà wọ́n kàn dá wa wọ́n kàn fún òun dá wa ṣé àwọn dára wọn á kàn sáà wọ́n dá sọ́mà àti ilẹ̀ yìí so àwọn òfẹ́ ṣe é tó gbogbo ọ̀dùn ẹ̀kọ́ ọ̀dọ̀ tàlàjì wá àwọn ìjà wà lẹ́yìn ìmú làdúgbò wẹ́ẹ̀tò tàbá sọ̀rọ̀ ní ayé nígbò lánà òun yóò di láti tọ́jọ́ sọ̀rọ̀ then why why kí ló dé àbúrò náà ọlọ́run bá bàtà ṣe gbẹ̀rẹ̀ ọlọ́run tó fi ká tó wá mọ́ ọ̀sọ̀ fi ká bàtà tó fi kọ́kọ́ kó sàn. ẹ gbọ́dọ̀ dán kwẹ́sàn mẹ́ta pàápàá kwẹ́sàn méjì òun lẹ́nu kwẹ́sàn méjì ibi tí wàhálà ti wá wá wàhálà ọ̀ láàrin tó ń bọ̀ lọ́nà àwọn ìjọpọlọ táwọn ń fẹ́ gbóró ní pé mẹ́ta yìí gbọdọ̀ fún méjì tẹ̀sítọ̀ yẹn àti gígùn ìṣẹ̀gbà táwọn ọ̀dọ́ lórí méjì yẹn náà níbi tọ́rọ̀ ìdínà ọ̀rọ̀ ṣáwà ọ̀rọ̀ ìdínà ṣúgbà pé ìlú ọ̀rọ̀ ṣáwà àmúgbó àmúgbó àdèjì náà àbókè ẹni tó ti gbà púpọ̀ bá kó bíbà yìí òun ò níbi kankan tó ń lọ tó ń lọ lórí tètè lọ. Bìkọ́ tètè tó wà áfà òde kẹ́yìn kankan ọba ti gbá mi ní bíbà yìí káyìí ẹ̀. Láti sọ̀rọ̀ pé bìkọ́ tètè mọ́ kọ́kọ́ ní ìdí ìrọ́pàá tó máa. Ìrọ́pàá tó máa. Ó mọ̀ lọ́wọ́ ọba. Ó wà bẹ̀rẹ̀ nígbà tí ó dàbí òfin ìbátúlẹ̀ ṣé bá àti tuntun kámẹ́rà má gbà mú ọba ah, ọlọ́run bá rìn mí òyìnbó òfìẹ́ nípa tó bá ti tó bá ti gbọ́ ṣùgbọ́n kò kí ẹ ìwọ náà gbọ́ ọ̀tún fẹ́ ìwọ náà kò bá pàdé gbogbo owó lò ṣé mo òjò ọba mú èèyàn lé lọ́dún bọ̀ ọlọ́run ọba tó Islam so kò sí bí òsè ní ti polisa láàrin ìgbésí bí tí wàhálà wà láwọn. tọ́ náà inú agbọ́yẹ̀ inú pẹ́ńtà mélòó márùn-ún márùn-ún náà làwọn náà gbọ́dọ̀ ká o. a gbọ́dọ̀ sọ pé tó bá fẹ́ ṣe náà ọba táwa náà fi sáyẹ́ńsì tàbújá sáyẹ́ńsì kalẹ̀ tó ń jẹ́ àlàálà wọlé kọ́lù wọ̀lá àwọn ọlọ́ọ̀wí kọ́lù yẹn náà ẹ̀dá yẹn náà gbọ́dọ̀ tọ́jú ẹ̀ láti mọ bí ayé síbi nǹkan ṣe ní tó dà káàdì mọ bá ti bá mi. ápù ọlọ́ọ̀tọ́lọ́wà ọlọ́wà ní kú ìnà rọ̀bí amọ̀rọ̀ àti tọ́kọ́lọ́wà ọba nígbà tí ó pàṣẹ ló pa tọ̀ ìtumà ti wọlé ẹ máa wo a mú á nì láti sì lè máa láti sùn ara sùn tó lóun jẹ́ ó mú dáná rẹ̀ dáná. àwọn ọ̀sán rẹ̀ tó dá sí ara rẹ̀ tó gbé ó lè lò lọ́nà méjì ó lè lọ́nà tó dá ó lè lọ́nà tó dá ó wá ní àdánwò lòún ti lé ayé wá pé lòún ti débẹ̀ sí pé òun wà fún ọlọ́pọlọ òun wà fún ní instruction fún òun àti ìjẹ̀mú pé lòún báyìí tó dà fún òun fi kún ládá náà àwọn ọ̀sán tó náà bá dá sára ẹ̀dá yìí torí pé kékeré yóò gbà kọ́lọ̀ òun gbà pé anything ìjọba ọba ti dá yẹn tí ọba bá ti mú any benefit wá ẹgbẹ́ ká ká ìfọ ẹ̀ láti lò tẹwọ́n àgbà tó máa dáká rẹ̀ láàyè ìgbà tí ó lè jẹ́ source of strength fún ìgbà tí ó lè jẹ́ source of weakness ọlọ́run bó wà blọ́ọ̀kù èyí tó kó lè ní ìtàbùrú yóò wà rí sí èké kó lò lọ́nà dáadáa tẹwọ́n àwọn ọ̀dọ́ ìsìlámù wọ́n wá àkàmà lórí ẹ̀ tó kọ́ tó mọ̀ pé ìbá ìgbé ìwé rẹ̀ ìmọ̀wé ẹ̀kọ́ ilé ẹ̀yìn fún ilẹ̀ dáhùn kò sí kankan tọ́lọ̀ ọba dáhùn wa tọ́lọ̀ ọ̀pọ̀ yóò wúlò tọ́lọ̀ ó lọ́pẹ̀ pápákọ̀ ní ìgbà wà nígbà wípé lágbájá o ó ní ìdè ọlọ́pàá màdàlẹ́nì torí pé kò ní ìtẹ̀ obìnrin ló fi ṣe ìsáà ló fi bí ma ń lù ẹ̀ tọ̀ ọwá dídì náà sí ọ̀dà báyìí hmm? tọ̀ eléyìí kẹ̀kẹ́ ní ọ̀gbà àtẹ ọlọ́run òun kà gba ẹ̀dá ọlọ́run pé àwọn obìnrin ló pọ̀ iná pé ni ìdílé ìwé ní ẹ̀mí níbi òfin ọlọ́yẹ̀ náà ló fẹ́ kára lórí pé yóò mọ̀ wù ọ́ yóò mọ̀ wù ọ́ ọlọ́run bá dẹ̀ sọ ṣètò náà bá sọ ọlọ́gbogbo tọ́lọ́wọ́ bá sọ pé òun dá sára wa òun fẹ́ ká fẹ́ràn ṣùgbọ́n òun fẹ́ ká lò lọ́sọ̀ ń fẹ́ òun la wọ́n tí òun gbọ́n náà bá gbọ́ ń fẹ́ ẹ̀kúlẹ̀. ọlọ́run kò ní tẹ̀lé ní àti gbogbo ṣàwá àti ìdílé nìta àti lọ́sọ̀ fáwọn èèyàn ìfúnmọ̀ tó lọ́kọ̀ ọ̀hún ni pé kò sẹ́ni tó kú sẹ́ni ẹ bá dá pé òun kó sì ná máa ti kíkọ́ àti kíkà lọ. àti lọ́kọ̀ ọmọ ènìyàn báwo èèyàn fi ká fẹ́ràn àwọn nǹkan tó ṣe ọkàn wọn fà máa ṣàwá mílẹ̀ nìta obìnrin wàlùbàní ọmọ ni wàlùbọ̀nà tí lè kọ́ta owó ni. tẹ́bá ti fi dáhùn ní sàgbákò lọ́wọ́ náà èyí tẹ́ ẹni tó ẹ́ tó ní ìgbìlẹ̀ ìgbàlẹ̀ gbogbo fẹ́ gbogbo àtàkùn ìgbòho ni wáò wá sí ẹ̀kọ́ ìgbèrè yóò owó rẹ̀ wíkẹ́ẹ̀kì ẹ̀ka tọ́lọ̀ ń tẹ́ kálù sọ́nà dáadáa làwọn ọmọ ti tẹ́ dáadáa lẹ́tẹ́ bá rájú líbátì ìlọ́sọ̀bì freedom ìyẹn ni wọ́n á kábàá lórí ọlọ́run ò sí lọ́sọ̀ fún wa káfẹ́ obìnrin káfẹ́ mọ̀mọ́ kápẹ́rọ owó kápẹ́rọ mọ́tò àbí nǹkan gùn pàtó wọn àwọn ìyàwó fẹ́ fáyà káàkiri mọ́tò náà ló fẹ́ pa mọ́tò yìí náà lè tó lónìí gbèdé yọ́rọ̀ fún ọmọ wa ó ọlọ́run láti ọ̀sán ọ̀sán ti ní ọlọ́run ẹ̀yìn dáwò ó sọ ìpa ìgbàlódé ayé ọ̀dọ̀ ọlọ́run wá ní ìpadà bọ̀ dáadáa ṣẹgbẹ́ òfìfẹ́ ti padà bọ̀ àwọn tí ò fẹ́ padà bọ̀ sani kò sí àwọn wá sáwọn tó túlẹ̀ ibi náà ló parí ní bọ́lá ọba tó pélé yìí ọlọ́run máa sọ bá ti pé tá a bá sọ pé tó pélé tó bóyá kéèyàn àwọn àwọn àwọn àti náà yóò wá túlẹ̀ yóò fi bá ìdẹ́ yìí àti ní lọ́rọ̀ tí wọ́n lò sí wàlúwà ní ìgbà wà láàrẹ̀ ó ti fún ọlọ́pọlọ dẹ̀ fáwọn tá a bá ti rí àwọn ohun ẹ̀ dáná bá ní àwọn ó bá jòkó jù gà àbí tó bá ìgbọ́rọ̀ tó bá ni kò lè jòkó níyàwó rẹ̀ fọ́kàtí mẹ́ta tó òun kó padà jọ jáde já wá ibi gáàsì máa gbéjọ́ lẹ́wà ní ìlú ìfẹ́ ẹmọ bá wọn kò máa ṣùgbà ẹgbẹ́ àwọn àlẹ́ ìlú ìgbà ní mo fẹ́ máa ṣùgbà ọ̀sẹ̀ kọ̀pá ní ọ̀sẹ̀ kọ̀pá ní ọ̀sẹ̀ kọ̀pá dákọ̀ lọ́wọ́ gbogbo wọn jáde ẹgbẹ́ ní ti ìlú ayé ẹni tí bá ní nǹkan ṣe tó ní ìwé gbogbo wà ní máa ń jẹ̀ náà kó wá ní ọ̀fẹ́ gbọ́ mi ní kìí sábà sí ilé tí tó bá ti lọ ọdún méjì lórí àti ẹ̀kọ́ ní ah, sẹ́ẹ̀kì ìjọba ti tún tún lé oṣù kan wàhálà fún mi ẹ̀ka wá ń sọ ẹ̀ka wá ń jí ẹ̀ka wá ń jẹun ní ọlọ́run bíi kí ní sẹ́ẹ̀kì ọlọ́run bá ti ń dé ní ní ìfẹ́ wọ́n àti bá ti wọ́n ti gbọ̀gbọ̀ ẹ̀ ní ní ìwọ̀lọ́gbọ̀ ọlọ́run tó kọjú láti ti ti mí ẹ̀dá ò ní ìdí jẹ́ ẹ̀ ẹ̀rọ òkú òkú táwọn pátápátá nílò lọ́wọ́ dáhùn lẹ́ ẹ̀gbọ́n kódà mo lè bá kọlà ní ilé náà àwọn ọmọ àti ìbámu náà yá ẹ̀rọ ni máa ń dá ní ìyàwó ìjọ kíkí àti ìgbà kọlà àti máa ń dá bó ṣe pọ̀ tó ọ̀kan wá ní lóòdù òun fẹ́ fún fẹ́ tọ́lẹ́tì tọ́lẹ́tì òun fẹ́ tọ́lẹ́tì kí ní ẹ̀jẹ̀ náà bà ní ẹ̀ ṣèbáwò ti fẹ́ tún lọ́kọ̀ lọ ni ẹ máa tó ń lè ọlọ́run kọ́ fún wa sẹ́yìn tí ní fẹ́ bí tí ẹ ọ̀nà báyìí ẹ̀yọ̀ tó ń ṣe tọ́mọ ọ̀nà ọ̀gbọ̀n tó ń gbọ́ wọn jẹ́ ní ti wọ́n ilé ìgbìmọ̀ tó lè lò sí obìnrin ẹ̀yọ̀ kan tẹ́ gbé pamọ́ ẹ̀ gẹ̀gàn kí ló fún àmọ́ ní ókè ìṣe lẹ́yìn bẹ́ẹ̀ ni ìbí ṣe lọ́nà tó jẹ́ yóò mọ̀ mí ọmọ pé yìí náà bàbáwọ̀ ṣètọ́nà wa ní láwùjọ yìí náà láwọn ẹgbẹ́ ìpín ní lọ láwùjọ ní mẹ́ta láwùn ọlọ́pàá òfin tàwọn ní ìlọ́dọ̀ fún àwọn àbá ìdílé àmọ́ tó ti ìlú òfin lórí ọ̀dọ́ ẹ̀ àjọ máa ṣe on the basis of that our people single law àti ìmúṣẹ ìjọ tó ń wà pẹ̀lú ọlọ́run àkànjọ tó ń wà pẹ̀lú ṣùkọ́ àwọn táwà pẹ̀lú ṣe fọ́ọ̀nù àwọn wá ni wọ́n wá ń rú ìrìn ayé ìbí dàgbà kò sí lẹ́yìn ṣe rí bàtàwà náà wà náà lánú lórí ayé bá ní ìlú wọn ìpá náà fẹ́ náà ló ṣe ẹ̀wọ́n àwọn sàyẹ́ntìsì àkọ́kọ́ ní adálòkù spain ìjọba àwọn òṣèlú láwọn àwọn òyìnbó náà tó náà ọ̀pọ̀lọpọ̀ láwọn ìlú náà bọ̀ ìgbọ́dà tí wọ́n fẹ́ sáfọ́ ni pé àwọn tó ní mọ̀ láwọn àwọn ìlú tẹ ẹgbẹ́ ìjọba ní ìgbìyàn lọ ẹ tó wà ń sálẹ̀ nínú kọfí ẹ tó wà lókè kò sí mọ́tò kó dọ̀ tó nílẹ̀ àwùjọ àwùjọ ní ìgbà àwùjọ àwùjọ ní ìgbà àtàwọn ọmọ ọmọ ọmọ ọmọ kọ́dà ẹ tó jẹ́ títẹ̀ ìlú àwùjọ bí èyí tó jáwùjọ ní ṣe wọn wá ó ọtí jẹ́ òun náà ń jẹ́ ẹ wọ́n yà kúrò gara ẹ ìrírí tó ti ní ìgbà tó jẹ́ títẹ̀ ṣùgbọ́n kọ́dà gara ní òru àtúgbọ́ bá gbọ́jọ́ ẹ̀kan bẹ tó kú tó jẹ́ ní sọ́ọ̀kọ̀ kìlẹ̀ kan ápù tí ápù ní àdúmá ọmọjọ́ ọ̀sán yìí ooo onáwà ní pé kíláàsì náà ní ìdàgbé ó pé má má tó àkẹ́kẹ́ so wọ́n wá ìdájú bàbá yìí láti pẹ̀lú ọmọ ní bàbá wí lára ní wọ́n ló bọ̀ láti ọ̀sán yìí nítorí báyìí wọ́n tó jọ́ gàá rẹ̀ ó bẹ̀rù tó ti bẹ́ẹ̀ jù náà bá ti bẹ́ẹ̀ tó òun kò lù sọ̀rọ̀ lẹ́yìn bá àgbà tó dé báyìí nìyí ẹgbẹ́ tó yìnbó tó làwọn ọ̀gá ẹgbẹ́ bí nǹkan bá dé ìjọba bá dá láwọn ọ̀gá náà bá ń sọ ìwúlò kọ̀ bá dára nítorí kò ní ìwádìí tẹ́gbọ́n kò ní ìwádìí ọlọ́run tó ń sàbòbí kẹ ìfẹ́yàwó kẹsì báyìí lọ́dún orí ìṣòwò ọlọ́run bá fẹ́ ó sàlàyé fún yín ó sì ga ìdílé tọ́nà lànà àwọn bàbá rẹ̀ wọ́n yóò rí ìlú bẹ̀rẹ̀ ní nàìjíríà ní ìlú nàìjíríà wá. àmọ́ àwọn ọ̀sẹ̀ pé kò mọ fún bàbá ìlú yẹn ṣe ni wọ́n fẹ́ fún yín ní táwọn fẹ́ fún yín àǹtà nílù mẹ́ìlà kò é ṣe làákà ìkankan ṣáháwà ni ó kọjá làákàá kọ́dà tó bá bí wọ́n bá ti sàmì ìwà kàlákà ní òbí ìlú làákà òbí ìlú rẹ̀ ẹja bèrè lọ wa tó bá bí ní pé iṣẹ́ kiri iṣẹ́ sẹ́kẹ́tì iṣẹ́ sẹ́kẹ́tì kó kọ́ kọ́ kọ́ kọ́ kọ́ kọ̀wé ó kí ìlú lọ́fẹ́ tó kọ mítìn àbí kó kọ mínítì méjì àbí kíkọ náà báyìí. èwo ló dé tó ìgbà obìnrin ló gbọdọ̀ jẹ́ sẹ́kẹ́tì fún sábà no kò sọ́wọ́ ẹ̀fẹ́ ìgbẹ̀ǹkan lẹ́ kí ni wọ́n kọ́ síbí ọwọ́ láti kọ́ ọmọ láti èwo ló pọ̀rọ̀ tó bèèrè wọ́n tó wá jọ́ bèèrè kan ìlú pọ̀lọ̀ ọwọ́ ti náà tó ó mọ àwọn àtúbí ṣàkọwá gàgà ló ń bẹ̀rẹ̀ lọ. tó tábà ti mọ̀ di pa àpamọ́ sọ pé ashhadu an la ilaha illallah wa anna muhammadan rasulullah ń tà ń wí ni pé a ṣe tán láti tẹ̀lé òfin ọlọ́ tọ̀ báwo láti wá sọ́ra wa ní ìṣe ìdọ̀rọ̀ ṣàwárí. kí ló fà á sáà ti gbọdọ̀ wá sí kíláàsì òní pé àwọn tó jẹ́ ikú ṣe ìtọ́nà àwọn ọmọ bá wọn pàdé tó tẹ́ ìjẹta ń jẹ báwọn náà níbi fún láì ìgbà fún ọ̀rọ̀ rẹ̀ tẹ́bá ní odò ní èsì mo sọ alùpùpàpùlà àkùlẹ́yà ọ̀rọ̀ intellect gbogbo alájọ ní wù níyì bọ̀tọ̀ báwọn ni wọ́n pọ̀ tó lé ayé wá fi fi ọ ah ni mo fẹ́ dáadáa lálùbí tó bá ti ń kọ yóò ju pornography lórí igi fún ọ. ẹ mo fẹ́ wo lẹ́jọ́ ọjọ́ nàbọ̀ gbàgbọ́ gbàdúrà bá jì yóò tó fi obìnrin kan ti ká lẹ́jọ́ ọjọ́ nàbọ̀ lẹ́jọ́ bá wù. ìwọ ló bá ti lẹ́jọ́ àwọn ọmọ olówó. ẹ mo fẹ́ gbọ́ nínú ìtàwé ìsádàlò wẹ́ yóò tó mọ wá sí lọ́sùn. ọ̀sẹ̀ ìgbésẹ̀ tó ti dàbà. ìgbà àkọlù àti ìkọ̀ọ̀lá olùdókòwò kọ́ra àgbà tó wúlò fún wa ń kọ̀ wọ̀ a ò wọ ilé àti ká ṣe ìdílé ìfẹ́ ká ò mọ̀ náà wọ̀. Fífa ń ràn wọ̀ kí ni lọ. Fífa ni àwọn máa ń tẹ́lẹ̀. Fífa dé ìdílé nǹkan tó ti ń gbé òun abọ́ ṣe. Fóònù wọ́n tó fi gbogbo ilé ayé ìjọba yìí ló ti gbé sọ́ọ́ báyìí. Gbogbo ilé ayé ọwọ́ ní kò sá tẹ̀lá pẹ̀lú ọmọ ìyẹmọ ìdáni náà wọn ni wọ́n ti fẹ́ dáni ó ti wọlé. ìtumọ̀ èyí ti ẹgbẹ́ ọ̀dọ̀ ìdẹ́lọ́pù ọ̀rọ̀ ọ̀pá tó bá ọmọ. pé kọ́lá kẹ́lẹ̀ kankan máa ń tún mi akọ́mọ àti bàbá àtìyá ni o. my brothers and sisters ẹ máa mà pẹ̀lú mi ọ̀rọ̀ tó fẹ́ sọ yìí ti ìwú mẹ́rin àbá Ibùn wà àwọn èèyàn tó ní fóònù lọ́wọ́ àtàwọn sáńdì òyìnbó jọ níbi láì so many people ló kọ́ sí ìwòkúwò. ẹ̀gbọ́n ní ìfọ̀ yìí ń fẹ́ wá o táwọn èèyàn bá ti dá lóde o tó gbé tó ti bẹ̀rẹ̀ ní pé àwọn ẹ̀ṣẹ̀ tí wọ́n dá wà ní. wọ́n ti rí bọ́ọ̀lù wọ́n ti fáwọn dá wà lọ́sẹ̀ ìjọba kan tó kọ́ ń ṣe díẹ̀ díẹ̀ títí náà fi wọ́n ó ti bọ́ lára hàn tó bọ̀ lára tó bá ní ewé tí ó ti ìyá ní ìyàwó ní wọ́n bá bá lè gbá ẹgbẹ́ báyìí bá lè yarí pẹ̀lú ọlọ́wọ́ akọ̀rẹ́ jù lé ìyàwó dágbé níjọ́ tí àwọn do padà wá gbé jáde wọ́n fẹ́ fẹ́ àwọn olè ọ̀pá tó kọ̀ọ̀tọ̀ ó máa wọ́n lọ́gbà ní kò dé ẹgbà òfin wọn gbẹ̀rù pàdé wọn ti gbẹ̀rù láti gbẹ̀rù yóò lọ kó gbogbo tó bá fi jáde ìyá kò dé kankan kì í tó tún náà gbẹ̀rù Deep program dípò rẹ̀ káàmù ní sọ ìfọ́sìn ọgbọ́dọ̀ sọ àwọn òbí ní káwùsọ àwọn ọmọ àwọn ọmọ bíi kékeré rẹ̀ ẹ dábòbò lọ lọ́nà sẹ́yìn ẹ̀sìn wa káàkiri lẹ́yìn wa kan gba ẹni méjì lẹ́kọ̀ọ́dọ̀ ní yàtọ̀ tó yàn yàtọ̀ tó fi hàn àwọn bá wò ó gbọ́dọ̀ mọ ẹni nǹkan tó fi ń bìbẹ́ lọ́ọ̀kù ìmọ̀lẹ̀ pátánáyì lórí gbòòrò èyẹ́ gbọ́dọ̀ ní èyẹ́ gbọ́dọ̀ ní nǹkan wà tí ó ibẹ̀ ilẹ̀ àwọn aláṣọ alcohol alcohol ìwọ́ bí ìdẹ́lọ́pẹ̀ lòmìnì kí kí ẹ everybody gbọ́dọ̀ ní àlùkù ìyàwó nǹkan tí ọmọ àkáàlù yóò ọ̀rọ̀ ààrẹ yóò nǹkan báyìí tẹ̀gbọ́n tó bá ń ṣe yóò dúró ní mára ẹ̀ ní ìbàdàn tọ́ba wá ń ṣe iṣẹ́ tó máa ṣe kó máa rágbọ̀ gbẹ̀. a sì tọ́ba wá ń yìnyẹ̀ ọlọ́run tó kan wá ló ń sábà fi sọ láti fi sọ níbi aburú nǹkan tó sáfọ́ tó rí sáfọ́. sí sá òòrùn kí ṣètọ́ tó máa gbọ̀ mú ẹ̀bọ́ ṣẹta kò tẹ́ sáfọ́ ṣẹ́kọ̀ọ́ tó ṣe sáfọ́ ìdáhùn ìyàwó kan hùwà wá kan òun àtàwọn ẹ̀rọ ẹ̀wọ́n ń lọ ní ìlú òbí rí wọn. èyí náà jẹ́ ọ̀gá láti nítorí pé tí o bá lọ sí ọjà wọ́n láwọn ọ̀gá báwọ̀ kú ọ̀ ní lọ ẹlẹ́gbẹ̀rẹ́ ìlú ní pé ìlú kan kọ́ ni láti jáde kó lọ ìwà àgbẹ̀ ẹni tó jáde kó máa bẹ lọ. Àbànà dáadáa dáadáa tí wọ́n máa ń ṣe òkè Kùránì òyìn náà ti là ẹ́ ọmọ ẹni tí ò ní lọ́wọ́ ni ó tọ́jú ọmọ òkà ni ó ti kọ́ dápọ̀ ó ra ọ̀rọ̀ ẹni gbogbo àwọn àwọn ọmọ ẹni ló jẹ́ àgbàdá sẹ́yìn bá ti wá ń ṣe kéèyàn ti máa fi sọ pé èèyàn ní nǹkan kéèyàn ti kọ́ bọ́ọ̀lù lọ ẹ̀ ń kọ́dà fẹ́ẹ́ bá lè tó làwọn èèyàn máa ti pa àwọn olùkó pọ̀ ẹ̀ olùkó pọ̀ sẹ́tọ̀ bá ti ń ṣe ká yẹ bá ti tàbí tó sọ́nà àti sọ àrẹ ìṣòro fún wa wípé bí ẹ̀ bá ti súnmọ́ náà ọba ti nà wá pè ẹ̀ ìwé náà fún pẹ̀lú ọlọ́dún náà àti ìṣèkọ̀ ọ̀rọ̀ yẹn ẹ̀rú ló yẹ àtàwọn ṣe fà títí fi fẹ́ràn máa bá ìlà àbá olùkó ìlú sáwọn àwọn olùkó tẹ̀lé ẹ̀sán tó bá kan àti bí bàbá bàbá ìgbésí mẹ́tí ó mọ̀ ní láńtà nìkọlọ́ ó kù mọ́lọ́ mọ́lọ́ ọ̀hún ti bọ̀ yóò bẹ̀ yí yóò tójú kí ní bọ́lọ̀ kò ní kẹta tó ń ṣe bọ́lọ̀ ó kẹ kájọ lásán ó sì ń kúrò kiri fẹ́lò mi ọlọ́mọdé bàbá ìlú ló bí ẹ̀wà tó ń kúrò kí kó sì ń fẹ́lò mi ló ń ọlọ́run bá tó fún apá sí ìlú nígbà tẹ́jú tó fẹ́ bá tó ìdìnnà fẹ́ káàkiri ìdìnnà ọlọ́run ẹ máa gbọ́ ọ̀nà kọ́ ara yìí dáadáa ọ̀la lánàá ní ìlú mi yóò wà kàdá nígbà lè ná pé màá tó sú àwọn pàṣẹ ẹ wá yàrá wò dáadáa báyìí ẹgbẹ́ bọ́lọ̀ lọ́wọ́ báyìí làwọn ọlọ́wọ́ bá ti gbé aburú dínà sí ọlọ́run kò sọ pé ajé yúrùsùfù jìnnà sáàbùrú ọ̀tọ̀ọ̀tọ̀ ní òun ní èdè lọ́pàá èdè nígbà ẹ̀kọ́ jẹ́ òfin pé yúrùsùfù lẹ́gbó ní làbá àbúrò òun dáwà yúrùsùfù lẹ́gbó sáàbù àbúrò ọlọ́pàá ọlọ́pàá ọlọ́pàá bẹ́ẹ̀ láti gbé yúrùsùfù lábúrú bẹ́ẹ̀ láti dábùrú jìnnà yúrùsùfù tómi yìí pé ẹwọ́n sinadò yẹn sinadò tó ti tilẹ̀ kù ní ṣùgbọ́n àwọn òkú náà ní tọ́jú ẹbí pé sinadò tó kó náà ti wọlé kálukú wa ẹgbẹ́ sinadò tó kó náà ti wọlé kálukú wa ẹgbẹ́ sinadò pé ọ̀rọ̀ ìbádùúgbọ̀ ọ̀rọ̀ kálukú wa kàtẹ́ báyìí tó fẹ́ lónìí ó ti tẹ́ máa tó tẹ́ tó tẹ́ tó bá a bá ń tẹ́ òkú ọ̀rẹ́ káàkiri èyí tó bá ju ìgbẹ́ wọ́n tẹ̀lé sí àná rẹ̀. wàhálà wọ́n náà súnmọ̀ ẹ̀ ká wọ́n á súnmọ̀ ẹ̀ ká ní kí n bá bọ́ọ̀lù ti pẹ́ nígbà ó lè fẹ́ jù náà. Ah, ìwọ fẹ́ dára sọ olóńkà ara tẹ̀ ẹ́ ní. nǹkan tó sọ yóò lè ṣe ìlànà ìlànà àwòkọ́ tó kàn wá àwọn àtìlẹ́yìn ọ̀sẹ̀ ìdí àpàwà ọlọ́run káàkiri náà ìyẹn ọlọ́run bọ́lọ́ kò sí èyí tẹ́lẹ̀ pé tí ò bá ní àpàná ọlọ́run ní ọ̀rọ̀ ọlọ́run ní àpàmọ́ àgbàgbọ́ níbi nàìjíríà wá ìnáwó nínú ìbáraẹni àìsàn láti nínú àwọn olùwà tá a kọ̀ọ̀mọ́ jẹ́ àpẹẹrẹ ìgbàlódé ọlọ́run ní bọ́ọ̀lù ti lu wọ́ọ̀dù tẹ̀lá wọn nígbà tí wọn fẹ́ tàgbà àwọn olùkọ́ni lónìí ọlọ́run ti àṣìṣù àhàbùdù ìlàjì àgbẹ̀ mọ́ ẹ̀yẹ tó yà ní ìfẹ́ kí ilẹ̀ wọn gan ma ó wù mí ju dáko mi lọ wà nílá dáko tó á ní ìkẹyà wọn náà lórí mi. tí mo lọ àwọn wà gbé kiri wọn kó o mi. ẹ gbọ́ tó o bá gbé kiri wọn kó o mi kò sọ tó o bá gbé kó o kiri wọn. ọlọ́run bá máa rẹ irú ṣe ni o àmọ́ tí ó fi hàn ọ́ ṣe òun ni kú ní hasan náà tó fún ìfúláwọ̀. má jẹ́ kó ṣe wí pé alápàdé àwọn ẹlòmíì ó pàtàkì lọ́dọ̀ ìjọ ààrẹ lọ́dún sẹ́rẹ́ tí ò sí bá ti sáàfà wà láì gbé ayọ̀ lọ́rọ̀ ìdèmí fọ́tà òyìnbá mara wọn ẹgbẹ́ sáàfà kì í bá bàjẹ́ ti wá àti tí ló méjì wọn dá sí ìgbà táwọn tó ti wá àti òdì sí o ní àwọn fẹ́ẹ́ gẹ́ẹ̀sì ìlú ìgbé tó bá ti afẹ́ dàrú pé wọ́n ní kàfá ti dàrú mọ́jú ó dàrú ó wọ bí bí ká sọ́mọ ẹ̀sẹ̀ sí ìlú sagbára sí ẹ̀ka ọ̀dà tẹ́sí wà nǹkan mí náà ṣe gbọ́n tó wúlò bá tó mọ̀ tó ti yẹ bẹ́ẹ̀ bí ṣe mọ̀rọ̀ ọkọ̀ bá tó mọ̀ làkọ̀ nílé mọ̀rọ̀ ọkọ̀ bá tó so tẹ wá ti ní kò wá sí nǹkan kan tọ́lọ̀ ọba fún wa tọ́lọ̀ ọba fún wa lówó ọba tó fẹ́ lówó òfin tọ́lọ̀ ọba fi di owó ni àwọn tẹ́jẹ́ ìlú ṣe ìtọ́lù yọ fún òun tọ̀ téèyàn bá fẹ́ sá fún lọ àwọn nǹkan wọ̀nyí àgbàlagbà tó sì fẹ́ kọ́ mọ òun náà kọ́lọ̀ tó kù rẹ̀ bẹ́ẹ̀ the first thing òní fún àdúrà ẹgbọ́n àdúrà pàtàkì gan-an nípa pé ọmọ ọlọ́run bá kó sọ ọ̀la àdúrà pàtàkì náà àtúntò gbogbo wa náà kọ̀ nínú àdúrà tó gbọdọ̀ mọ́ nínú àdúrà wa lọ bá náà lọ́pọ̀ náà ní àdúrà yìí náà ọdún ìdí àti náà fún bàtà ààyè lọ́jà náà ní wọ́n tàbí náà ní màmú. ó pọ̀ ó pọ̀ ó pọ̀ ó pọ̀ bàbá àwọn ojú ìlú rẹ̀ tó bọ́ ẹ́ ìyẹn gbọdọ̀ ní kó pọ̀ nínú ìjàlá kọ̀. dẹ́ńtẹ́ bá ti wá wò náà kọ̀ kéèyàn fúnra yẹn náà tí ẹ bá fẹ́ yàwó òdìgbà tí àwọn ọba tó mọ tó ń tó hapò hàn kó tó nǹkan kéèkì àti ìgbèjọ sí sáwọn ọmọ ẹgbẹ́ tó ìjọ tó lé gbogbo sẹ́ni ẹ̀ náà jẹ́ òun ẹ̀ tó lè lé kọ́ra nìkan ẹ̀ sára tó má gbọ́ la bá wa ọmọ òbí kéèkì gbogbo wa náà lábẹ́ dàfa kéèkì gbogbo àwọn ọmọ wa ló dàfa náà wúlò fún Islam lábẹ́ ẹ bá bá fẹ́ gbogbo ọmọ ẹgbọ́ ẹ̀dàmí jẹ́ kó dọ́rọ̀ àbá náà so yes èyí ó ṣe ìwọ̀n gbogbo wọn ni wọ́n sọ but later ọ̀pọ̀lọpọ̀ àti àjọ náà this is not àwọn yóò wù ọ̀rọ̀ tí mo ṣe sọ yìí àwọn àti kọ́ ti pẹ́ yìí ní yìí sọ pa pé kí èèyàn bá bímọ táàrí yẹn ń wọ́n fẹ́ dúró àrùn ọmọ ọgbọ́ jọ́ta bá sáà náà fáwọn kàmínà náà láti wà lẹ́yìn pété bàtú wájú àmọ́ tó bá ti kan ọ̀rọ̀ ìmọ̀ kò gẹ́gẹ́ pé má fọ́ ọ̀sẹ̀ pé ìmọ̀ ni bó ṣe sílẹ̀ kó ṣe yẹn náà ó fa ìnà dáríkà àǹfà ìlọ́wù wọ́n lè tòkè rè ilé yẹn wúlò fún wúlò fún àwọn òṣèlú ẹ lẹ́yìn kan bá ti lẹ́sìn kó jẹ́ dáta ara rẹ̀ alhamdulillah awàlùgbẹ́ni ẹ ó wúlò fúnra kò wúlò fáwùjọ rẹ̀ kò wúlò fún ìsìláàmù ó tẹ́ àwọn tó ní láàká ìdíjọ́ làbẹ́ kó já àpá ẹ bá jẹ́ aláàtún fúlà jájá àpá ìkẹ́lẹ̀ ìkan náà mọ́jà lẹ̀ fún yí torí tó fà táwọn tó fẹ́ já àpá àti gbogbo ògbò ìlú tó lọ pẹ̀lú já àpá yóò dá èdè ìfẹ́ jí tó gbé wọ́n lọ́pọ̀lọ́ àpá ni bẹ́ẹ̀ sọ pé dákùn ọ̀pẹ́ ní mẹ́lọ náà àdúrà àpapọ̀ dẹ̀ kájí káwọn ọmọ wa náà yàtọ̀ fún wọn lọ lé tó nìkan káma káma káma ṣe àwọn ìjọsìn táwọn ìjọsìn kìí ṣe nǹkan kékeré ní ṣe sẹ́yìn tọ́mọ̀ bá tilẹ̀ nírò kankan ní ìdílé ẹ̀ka yóò fi kó nǹkan náà ló wá òun lẹ́sẹ̀ bá àwọn ilé ìṣètò ọ̀sẹ̀ wọn sábẹ́ ṣe wọ́n fẹ́ ní information àbúrò fún lọ́dọ̀ ọmọ gan ó ló wà lára

àwọn ọmọ kan bẹ̀ tó tẹ́lẹ̀ àwọn ọmọ mi bọ́yá sá wá láti ibi lẹ́tọ̀ lóyìnbó nìkan tọ́lọ̀ fún àwọn ọmọ pẹ̀lú ìtùlẹ̀ lábá wọn ti tọ́jú wọn tá bá sẹ́ẹ̀dì wọn wá sílé káwá fi kú àwọn bíbí kù sani tẹ́ bá wọn wàhálà táwọn tó ń kú máa ń bẹ́ẹ̀sì pẹ̀lú wọn àtàwọn mí ìtàgbé gbé náà ti tọ́jú wọn ẹ ọmọ ẹyọ kan lè jẹ fáírọ̀sì gbogbo àwọn yóò mọ̀ wọ́n wọn wá wọlé náà wàhálà máa bá ní kú ẹ má jẹ káàkà àbí ní pé ìjọba ọmọ bá ti bàjẹ́ tán ẹ ìwọ ń kírun lọ sí gbogbo ẹ ọmọ òbójútó ọwọ́ àti ìsìnkú ìtò ń ṣe pé ìwọ bẹ́ẹ̀ ká fún ọmọ tẹ̀lé wọn níbi protest ó lè bá ọmọ yóò jẹun so ọmọ sáyọ ìbáadá tẹ́bá sì wà wọn àhájú sáré kọ́ alhassan ọmọ ọmọ àlẹ́bí sálà lọ́sẹ̀lá lọ́sẹ̀tọ́rọ̀ àlè ìbására bí ìdúgbò ìjọmọ ọdún mẹ́jọ òjò ọmọ mẹ́jọ lọ ṣùgbọ́n tẹ́ rí ilé ìyá àti táàmà ń kà ní wípírì wa ní tòlórí ọlọ́run máfínà bí mọ́nú hàdẹ́ wàáfínà bí mọ́nà àfẹ́ káńkà yìí agbáyé ń sọ pé aláàmà ní Rasulullahi sallallahu alaihi wasallam kẹlìmáàtì ìfẹ́rí ya Rasulullah alìmì kẹlìmáàtì àkúlù húnnà fòwé wà lóòótọ́ kọ́ mi ìgbà bá ti túnmọ̀ ẹni pẹ́gbà tó gbọ́rọ̀ yìí tá a bá sọ pé ọdún sádàbí ìkú náà ló bá gbọ́ ọdún mẹ́jọ ló wà táwọn ọmọ ti wá náà lọ́dún mẹ́jọ ibi bá àdá máa ń sọ létí wọn ni pé ó ń bí jà lẹ́nu kan oníṣẹ́ ìpínlẹ̀ ọmọ ọdún mẹ́jọ ń bí jà lẹ́nu lẹ́gbẹ̀ẹ́ má fà wọ́n yóò yẹn máa nà ìkàntẹ́kọ̀ọ́ sì wọ́n ní sọ fún un alásàkùnrin àdà ẹ́ eh, òun ló gbàdé lórí fún wa ẹ̀rẹ̀ ojú àmì pé kí ọmọ lọ́mọdún mẹ́jọ ti lọ pé ọlọ́mà dínì ìmàlẹ̀ ọlọ́run dákùn gáìdì mi sínú àwọn tó gáìdì sọ́kọ́tùmọ̀ ẹ̀ni pé ọlọ́run mi ò mọ nǹkan tó wà níwájú ọmọ kékeré làwà ò ṣùgbọ́n láti gáìdì ọlọ́run gáìdì rẹ̀ nìyẹn tí ń wí gbogbo gbà fọmọ kékeré tí ò sí lẹ́sẹ̀ kankan tó máa gbá ọlọ́run dínì ìmàlẹ̀ wà á sí ní ìmàlẹ̀ àti wọ̀tọ̀wọ̀lẹ́ni ìmàlẹ̀ wọ̀tọ̀wọ̀lẹ́ni ìmàlẹ̀ dákùn mójú tó mi náà fún ọlọ́wọ́ mọ̀ fún mi. Ṣé àwọn wa náà máa kéèkàn sí káká tì wọ́n sí ilé kéwú nìkan? Ẹ́ ọmọ bá mi nílá káàdì bá ti ń gbọ́ nǹkan yìí dákùn Abdullahi náà bá àbújá wa wà gbọ́n thirteen years ló ń wà tánà bèbè kú. Ó lánàá ní o, káàkiri àyè mú náà tàṣáhùn. Àná yìí máa ń fọwọ́ tàṣáhùn kama yóò alẹ́mu náà fún ọ̀rọ̀ kan lóko pa yẹ kí kò àtúwà ń pa ibùdó àbá sọ wípé ọmọ kékeré ni mo wà ìdí ìbàlágà gan ní má tí mo fi há àlùmọ́ọ̀kan wọ́n ní wọ́n bá àwọn àlùmọ́ọ̀kan ó ti sura tí wọ́n fi kọ́ọ̀pù wálé àbí mo sura yenso. wálé kí ni àwọn súrà yẹn sọ ẹ bá lówó táwọn súrà yẹn sọ súrà ti sọ mú yẹn pa pé báwo yẹn sọ̀rọ̀ tó àdúà àkọ́kọ́ sọ àdúà àkọ́kọ́ sọ then lẹ́yìn àdúà ìjọsìn ní déédéé tó bá wọn yẹn hmm? ìjọsìn ní déédéé tó bá wọn yẹn bọ̀tẹ́ni oní fẹ́ẹ̀sì kọ́sá ọmọrọ̀ ọ̀bátọ̀lá ìyẹn jẹ́jẹ́ ní ẹgbẹ́ àjò sí wọn lọ́kàn jù rádádà pé tíọ́rì ẹgbẹ́ nìkan mẹ́ta tí ó mẹ́ra jẹ ẹ́mọ̀pẹ̀rẹ̀ náà wọ́n kí mọ̀rọ̀ ọ̀pọ̀ ó di méjì asọ̀rọ̀ àdúrà asọ̀rọ̀ ọ̀tọ̀lá asọ̀rọ̀ àdúrà asọ̀rọ̀ ìbáadà àbí tọ̀ ṣe wá ní àwa ní àwọn ọmọ wa a ní láti build confidence akọkùnrin àkóbìnrin torí láti lè nàbí gé ìjà òlọ́dún láti navigate àwùjọ rẹ̀ ọmọ gbọ́dọ̀ ní confidence kí ló fà ó ní pé tí ọmọ bá lọ lè ní ìpẹ̀lú àwọn the other party ara nǹkan tẹ́lẹ̀ máa dúdú jẹ́ náà nípa ah, wọ́n you are missing tó kò tẹ́ wọ́n jù bá wọ́n a máa fi hàn bí i pé wọ́n fi àjẹ́ ni wọ́n dé má gbolo pé á ah, àwa lọ sí Dubai àwa lọ sí ní kẹsìlẹ̀ mímọ́ bí bọ́ máa wọ̀ èèyàn tọ́lọ̀ bá fẹ́ tó bá ti bímọ gbogbo bí táwọn èèyàn máa ń lọ tí wọn náà bá ti wọn náà máa ti lọ lọ hajj lọ umrah lọ Dubai kó bá lówó ni o kó bá lọ Dubai náà wọn náà lọ Dubai ìdíyà ẹ bẹ́ẹ̀ kí wọn náà jáde láì sọ pé lọ sí lọ sí káwọn ọ̀pọ̀ pẹ́ta wọ́n tó lẹ́jọ́ pàdé náà lè tó tó tó lẹ́jọ́ pàdé tó wọ́n mọ̀ wọ́n máa ń gbé kí máa bùlọ lọ pàdé ẹni gẹ̀ẹ́ ẹgbọ́n ẹni gẹ̀ẹ́ ẹni gẹ̀ẹ́ bíkọ́sẹ̀ ní àwùjọ yìí wọ́n fẹ́ wà àwùjọ yìí wọ́n fẹ́ wà ní ìgbà ìjẹ́ ìjẹ́ fún lẹ́gbàmù tẹ́ bá ní ọmọ kan nítorí gba òun ó ti travel ó ti lọ lókè ó lọ fẹ́ ìgbàlẹ́ ọwọ́ àlọ́ ìgbà ọwọ́ adé ọ̀yọ́ ọba adé ti ti lóto ìlú ní ìlú ìwọ̀n lọ àwa lọ kọ́dà kí ní ọ̀nà kọ́dà wa tó ń so tí o bá ti yẹn náà confidence àwọn kí ni máa wá bí confidence confidence ni téèyàn bá tú ọ̀pá tó bá má tó tú ọ̀pá tó bá ní yóò ti kọ̀ọ̀pẹ́ tọ́mọ bá bà wí láàrin àwọn èèyàn yóò kù fún lẹ́sìn pẹ̀lú ìfẹ́ kọ̀ọ̀pẹ́ tó bá mọ kéwú láàrin àwọn èèyàn tó bá mọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ yóò ti kọ̀ọ̀pẹ́ so that yóò lè jẹ́ sort of confidence fún wọn láti fi rẹ́sìn wọn ṣe they will not be pushed aside kò tó lọ́pọ̀ pé ẹjí ọmọ mọ́lé o pé kọ́dà gan ọmọ bá dé gíga tó bá wà láàrin kò lè sọ̀rọ̀ ẹ́ tẹ́ bá ṣe bàtà tẹ́ bá padà lọ sanwó padà lọ́wọ́ ìrìn ẹja because yóò fi ìdíyọ̀ yóò máa gbàgbà tó ń ṣe tó báwọn òbí òun ní bọ́ọ̀lù ṣe é ni ẹ gbọ́dọ̀ ní ìdí confidence wọn ẹ gbọ́dọ̀ ní ìdí confidence wọn tọ́ lẹ́yìn èyí tó wà ní ìwà sí olùdígbé láwùjọ wa ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ mọ́ bí wọ́n ṣe ń dìbà education nínú ìwé nǹkan mẹ́ta ni wọ́n fẹ́ kó àjẹ́ Islam náà gbàgbé pẹ̀lú ṣùgbọ́n wà kàn ní ikú sàdáàtì káàkiri ní ìlú lẹ́nu ìṣòro. one component localization translation of knowledge. education wípé àwọn ọmọ yìí afẹ́ ọmọ aláwọ̀ information tó ṣe pé wọn ò mọ̀ ẹgbẹ́ àwọn ọmọ ọ̀kan. ìkejì development of things afẹ́ fún wọn ní skills tí wọ́n padà ní ní láìpẹ́ láti ṣiṣẹ́ láti rí jẹun òdìlé ikẹ́ ìta òní káràkà bọ́ọ̀lù afẹ́ mọ́ọ̀lù káràkà àwọn kábí wúlò báwọn ọ̀rọ̀ mẹ́tẹ̀ ìta náà ní ìlànà àwọn jọ̀kọ́ ní ẹ̀sẹ̀ òní kébì bọ́ọ̀lù àwọn tó bá lo philosophy ní àwọn nǹkan táwọn ìtàkìlú kárátá na kalẹ̀ àwọn nǹkan bí táwọn kàkìlú kárátá ìbámu kalẹ̀ àmọ́ pé gbé kálẹ̀ tẹ́ ìsìláàmù gba owó ẹ̀ kúgbà ní tó kíkì nǹkan fi sọ wà pé ká pé nọ́lẹ́jì ní pé kéèyàn máa gbogbo àwọn orúkọ tí nǹkan jẹ́ ọlọ́run ọba kọ ọlọ́run ló wọ́dọ̀ alàmà kọ̀ọ̀kan. pé kí èèyàn kọ́ sí bọ́jà ọwọ́ ló fi ṣe ni àbọ̀pọ̀lọ́ lẹ́nu yóò fi rówó bẹ́ẹ̀ ọlọ́run lánàá ti dààwó wá àlàmù náà wù sọ́nà àtàlàmù ní ìlàmù. ànábì dààwó akọ orin tẹ́wọ́ akọ kíkọ́ lọ́sọ̀ọ́ náà ìyẹn kọ̀ kí tí ó mú wa lànà ìfẹ́ àgbàkútọ̀ máa àkálà àhàdó bàámán àtìyàbàmí mímí máa ń yàgbé yàgbé ọkà màmọ́ wàyí nà nàbí yàgbá ìdáwó kàmà yà fún mi àmàlù yàgbé alágbèdà ó bò ní iṣẹ́ ọwọ́ rẹ̀ níta iṣẹ́ ọwọ́ rẹ̀ náà ni wà lámnáwù ọ̀nà àgbàgbà before now àwọn ẹni tẹ́lẹ̀ for granted ẹgbẹ́ ká ṣe ní ìlú agbọ́dọ̀kùn sẹ́yìn kó wà lọ́gbà ọ̀hún òṣèlú ni ọ̀hún fẹ́ máa ta dàbílù ọ̀sọ̀pọ̀ tó bá tó máa máa fún ìsàlẹ̀ tọ́wọ́ ti bẹ̀rẹ̀ dàbílù ní ìdí ọ̀rẹ́ ìgbẹ́ fún lágbà aláàbò ní àtàdà ní ìsọ̀rọ̀ but ó tẹ́lẹ̀ ìjọba wà fáwọn èèyàn fẹ́ máa sáfù pàtàkọ́ ni wọ́n fẹ́ dà bá ṣé ọ̀sàbẹ̀sẹ̀ yẹn báyìí ẹ ó wà lórí lọ́sí ó wà lára nínú ìdí àti pé depression so a problem tó bá dìbò kẹ owó sọ́ọ̀bẹ̀ wá àti òṣìṣọ́ problem tó bá dìbò kẹ ẹni òfin sọ́ọ̀bẹ̀ ẹ̀gbọ́n díẹ̀ wà lórí rẹ̀ ṣẹ́rí èèyàn ó ní nǹkan tó ń ṣe ó máa ń dé sí lẹ́wù rẹ̀ kò gbàgbé owó nìkan ìwúmi respected sẹ́dá ẹ̀sẹ̀ yẹn ọlọ́run ó lò sáà láti protect àtàwọn ọmọ ẹ̀ lẹ́sí ní pàwọn alákọ̀wé àwọn ọmọ wọn máa ń rí ikọ́ mọ́lẹ́mọ́lẹ́sìn wà á tó fi tẹ́lẹ̀ òun ẹgbẹ̀ ló máa sáré fọ́dọ̀dọ̀ ọ̀bá ẹ̀ ọ̀ má dé ilé ẹ̀ tó bá gbé ó ti rẹ̀ sílẹ̀ yìí then ọmọ rẹ̀ ń kọ̀ ó ti kọ́ kó ní kọ́ńpẹ́ẹ̀sì tó bá àjẹmọ́ ẹgbẹ́ bàbá jọra àdúgbò kan wọ́n ti ìgbàgbọ́ ìgbọ́ mi ibẹ̀ òun kọ́ mọ̀ tí ó là kọ́ pé ìgbọ́ bẹ́ẹ̀ni pé kú wo ló lọ náà ní àìkọ́ bí ìgbà tó pé ẹni láti ní ọlọ́rẹ̀ ìgbà àbúrò ẹ̀dá àti òun náà ní lẹ́kùn tó là kọ́ ó pèrè lákọ náà ìgbà ń bẹ́ hmm? máa ń ni yóò fi ní ẹ pé máa gbèrò lókun lókun lókun lókun lókun bí ọ̀pọ̀ ọmọ tó lè lò ìwọ́n náà pẹ̀lẹ̀ british accent pẹ̀lẹ̀ gbogbo accent àwọn àtàrà lówó ní pé nígbà tó fi ju òkú sí gbogbo ẹnu yẹ àdìsọ́nà lè kọ́ lò ó ní àdìsọ́nà lè kọ́ ìjọba ọdún ní ó ní wáyé òkè kọ́ lè mú ìgbà ṣáà òkè kọ́ lè mú ìgbà àwọn ọ̀wà mẹ́ta kan ń bẹ́tẹ̀ pé the best ló jẹ́ kókè àmọ́ kò dá fọ́kùn àkọ́kọ́ àzáàmù kéèyàn ní kíláàsì tó lápọ ẹ̀ ọkùnrin lápọ pé tó gbogbo ní dímákàtì kò dá fọ́kùnrin ni ìjọba obìnrin òkun ní kábàtì òdìgbé èèyàn tí ó lè tó máa yóò kéré yóò ti wí ìjà àwọn nǹkan ọ̀pùnà

ọmọ ọ̀sẹ̀ ọdún kò ní kọ́ńtíẹ́ǹtì gbogbo èèyàn ní dẹ́rùbà gbogbo èèyàn ní tóbi ló gbẹ̀ kò sí bí òṣè ní pàtọ́ náà sí ẹ̀záàmù kéèyàn lakọ kò lọ bọ́kùnrin ti mọ́dà lóbìnrin ike ìdì àlùlùkùnà kéèyàn lójú ó dá kọ́kùnrin lójú ẹ́ tẹ́wọ́n tí ó fi fèèkù yóò máa sọ́ bí tí ó máa rìn lọ

tó pé gbogbo lọ́pọ̀ bá ti rẹ̀ ìjà wá pé tó ń rẹ̀ ẹran tó ń ra mí tẹ́jà bá dá àwọn tẹ́jẹ̀ tẹ́jà bá fẹ́ bàjẹ́ tó ń rẹ̀ ìjọba dájú ìjọba tó máa tẹ́jẹ̀ wọ́n ti sọ pé bàjẹ́ tó bá wá bàjẹ́ tó bá wá kú kọ́ ẹ̀yẹ́ rẹ̀ ń rí ìyókù láti jọ yìí. ẹ̀rọ lè lè fò ọlọ́pẹ̀lẹ̀ wọ́n ní ọkà lẹ̀kọ́ ẹ̀rọ lè wù ú ó lè ṣe pé mi òun náà lẹ́sà kọ́ láti ọ̀rọ̀ èmi lọkùnrin sọ pé mo lówó lọ́wọ́ ó sì bẹ́ẹ̀ tàbí mo lọ tó ọba tó èlò owó lọ́dọ̀ àwọn ọkùnrin ní ìlú òjò ọkùnrin ní ìlú òjò ó dá òjò ẹ ọkùnrin ò dá òjò alùbọ́kọlù ahọ́n ó sì ní ńlá ahọ́n ẹ ké dìbáyìí náà ni òjò ìrẹ́ àwọn olùgbẹ̀ ẹ̀ màbí tó dùdú lò onímọ̀ ọkọ̀ àwọn èèyàn ní kọ́ bá ìgbàmúdínà sọ́dá kan ní ó gbogbo ogbó jẹ alóúnjẹ dáadáa sọ́dá kan ní ní kìí sọ́dá kan ogbó tí ní pàtó ẹ̀yìn sáàbùkù ní máa ń pẹ̀lú owó ara tó wọ́n láàbù náà ní pé jọ́dọ́ bá ti sá lọ́jọ́ àwọn owó yá Àwọn ọmọ ẹ̀rọ ògbòmọ́ ní àkókò ìrọ̀pọ̀ bàbá ọmọ àti àbúlẹ̀ jùgbà àwọn ìmẹ́ta mọ̀ fún mi padà ẹ́ àwọn obìnrin owó òdú lójú sí bí wọ́n lẹ́wọ́n tọrọ lọ́wọ́ rẹ̀ lọ́wọ́ òní gbogbo àwọn ọ̀rẹ́ wọn tọ́jẹ́ tọ̀rẹ́ ẹ̀fọ́ àwọn lọ́wọ́ ẹ̀ẹ́dẹ́ kò sí pẹ̀lú owó yàgbẹ́ àpótí àwọn ọmọ ìlú òṣèlú pé kò lè bá lọ́dọ̀ ṣe wọ́n fara wọn what do I mean? ó ní tẹ́lá àwọn nǹkan tẹ́yàn fi ní skill ẹgbẹ́ ìṣẹ̀kọ́ lábájá lọ fún lábájá ní skill lábájá ní kọ̀tún lórí ìdòyìnbó lábájá lọ sí báyìí wọ́n rẹ̀ kí ní ayé kí lẹ́gbù èèyàn gbadé ti bá àwọn rẹ̀lẹ̀rẹ̀lẹ̀ ìrìnà ó lè túmọ̀ yìí. àwọn ọ̀nà tí a fi navigate àbúrò àwùjọ yìí ìmọ̀ láti ṣe o àmọ́ a gbọ́dọ̀ jẹ́ káwọn ọmọ àwọn ọkùnrin àkùnrin kan ní àwọn nǹkan tó ṣe pé àwùjọ ń bẹ́ ẹgbọ́n yóò ṣe kí wọ́n lè ní confidence ní ìtọ́rọ obìnrin yóò jẹ́ kò ní jẹ́ látàmọ́ra sí ẹ̀yẹ náà sáà máa wò ẹ kọ́kọ́ wọ́n báwọn yóò kọ́kọ́ wò wá nígbà ńláwájá ìṣẹ́ lónìí ó. Wọ́n àwọn èèyàn máa fẹ́ bí lọ́kùlọ̀ lọ́yẹ̀ níbi táwọn òde bá fi ṣe ìṣe ọ̀nà téèyàn máa fi rí nàbídé ìwò ní wípé ah, so ọ̀nà téèyàn ti lè máa ṣe wípé èyí ó bù kí lè ní fi tẹ̀lé sí tàwọn so that wọ́n fi máa tẹ̀lé ilẹ̀ ẹ̀rí ọ̀rọ̀ ẹ̀yẹ̀ wò everybody wà ní pẹ̀lú mi wípé àwùjọ táyàtì Yusuf ti wá mùsùlùkù ni ọlọ́pàá lọ́wọ́ tàbí but tẹ́ẹ̀bá ti ní sọ́mọ̀ ìjọba ọ̀kadà ìjọba kẹ́sìnà ìlú sọ̀rọ̀ láti tó pé àdébí Yúsúfù ní tálẹ́ǹtì kan táwùjọ ní wọ́n mọ̀ pé ìdákàlà dé ẹ̀yọ́ màtíìlù tàbí wọ́n ní kó àlàbà wọ́n ní kó ti jẹ́ kó ní pé tọ́pù lónìí So the talent yẹn is needed. the same thing ṣẹlẹ̀ gbọ́dọ̀ ṣe sọ ọlọ́run wà kẹta ìṣẹ̀lẹ̀ ọlọ́run pé nígbà tí wọ́n ra yú tó dé lọ ọ̀gbẹ́ni tó ra ń bọ̀ ọlọ́run wà kẹta ìṣẹ̀lẹ̀ kẹta ìṣẹ̀lẹ̀ kẹta tẹ́yìn bá ti ní nǹkan táwùjọ bá wà ẹ̀ wọ́n àkọ́kọ́ mẹ́jọ àwùjọ rẹ̀ yóò jẹ́ fún ẹ̀fẹ́kì and ibi tẹ́yìn máa pé kàmù kí ìyẹn ọ̀nà tẹ́yìn bí àṣìṣe ẹ̀ Lukman ló sọ mọ́rọ̀ ẹ̀ ẹ máa wò ó kó fẹ́ lé ẹ̀ náà máa sọ. Lukman ló sọ fọ́mọ ẹ̀ pé yáàbù náà yẹ àkókò sọ̀rọ̀ ara tó tó bẹ́ẹ̀ wọ́n wá ló fi màá wò wọ́n náà lè mọ̀. Pàṣẹ dáadáa ìkọ́ tó Àbí wọ́n fi dáadáa máa wọ́n bá nítorí lórí ìjọba wa ìjà ní azmi ọmọ tẹ bá wo àyà mọ́tìmáwó wà láàrin bẹ́ẹ̀ni kì í tún wájú wọn pé ẹni wọ́n ti máa láti ẹni kábà ní fẹ́ẹ̀ pé ìwọ́n jù lọ lójúmọ́ pé go and ló fi jẹ́ àwọn tẹ́ ẹ bá ti wo aláwùjọ máa ro nítorí wọn náà bẹ́ẹ̀ ti náà báyìí náà a fẹ́ gbé káwùjọ wa káfọ̀ ọmọ káwà ọmọ káwà tẹ̀ rí bẹ́ẹ̀ àbí ọdún làwọn ọmọ àwọn ọmọ náà yóò kà nígbà tó wọn fẹ́ sọ ń kọ́ ọ̀rọ̀ ní alẹ́dínà ní pàtàkìlá ọ̀hún àkọ́mù sọ̀lá àtàwọn ìzàká wà á máa wù bí màrún wọn náà àwọn tó ṣe yí pé ká ìtò òbí ṣe ò ní pé wọ́n kẹrùn wọ́n bá wẹ̀ wọ́n kọ̀ lẹ́ta àwọn ìṣẹ́ bí dáadáa wọ́n ti pàbó lọ tàbí kí ìrọ̀lọ́ àwọn bá lò pẹ̀lú àlàáfù bí máa wù pé ọ̀rá yé jòkó orí ìdí jòkó tọ̀ náà àdájì ìlú tó lọ wọ́n kàdájì kàdájì ìlú tó lọ́pẹ̀lú àdì ìtò òbí ìdí jòkó ni pé ó ní tálẹ́ǹtì àti fún òjò lẹ́sìn kankan láti lè fi jòkó láì sọ àwa náà ní ìdí tálẹ́ǹtì láti wà ní láǹkọ̀ sódà yóò fún wa pé yóò yẹ káwà rẹ̀ pẹ́pẹ́ ẹ́ yóò sì jẹ́ pé ibi tó rẹ̀ bá wà láwá náà wà ẹ́ inú bá lè fún ẹ̀kọ́ ní báyìí pé á ah, nílùú yóò lẹ́kọ̀ọ́ àwọn ìwà ń gẹ̀ẹ́dù èjì àwọn olóòlè ṣe nípa owó náà máa ti lọ bá àwọn tó kọ́ ní báyìí làwọn tó lọ báyìí tí wọ́n náà bá lè ní ibi tó ọjọ́ ṣẹgbọ́n mi ẹ̀hẹ́n ló yà ọ̀fẹ́ fẹ́ kó so tálẹ́ ẹ dákun wọ́n bá ti ló ti wọlé fún bá ti ẹ̀ kọ́lọ́ ṣé má tó ti fún wa yìí ọ̀dà ẹ̀ka lé ní pàtì náà ló kú máa ń sànà yìí ẹ dákun níbi ọ̀rọ̀ pé káyí káyí káyí kẹrù táàbù àrùn fẹ́fẹ́ ẹ̀ka lé ní ẹ̀ka lé báyìí mo sọ̀rọ̀ yìí náà fáwọn ọmọ orin níbi ọ̀sán kan sí méjì sẹ́yìn. mo fi wọ́ọ̀dù mẹ́ta ní mo sọ fún yìí ẹ bá mi wo pé mẹ́tẹ̀ẹ̀ta ní ìrìnkọ́ mọ́ kí n sọ ìyàtọ̀ mẹ́ta ní ilé bọ̀ hmm? wọ action. labour work action mẹ́tẹ̀ẹ̀ta ní ìpẹ̀lú ṣíṣe pàdé ọ̀dọ̀ tó dàbí bọ̀ ẹ̀dá kùnú ní ọlọ́run ṣé àyòfẹ́ dọ́pọ̀ ní wọ́n ti dọ̀ níbọ̀ Thank you. kí n wọ ẹbí náà wọ́n jọ lérò. ẹ̀kí ń dá mi láàrín òdìlé dúrà. àbí ẹ̀kọ́ sẹ́ẹ̀mà sí lóòótọ́ ó ní ìtumọ̀ ẹ̀ wọ́n àti ẹ̀nà bá ti ní wájú ọ̀sẹ̀ nàìjíríà ní bọ́ kọ́ngbẹ̀ẹ́ ẹ̀mà àwọn tó wà bẹ́ẹ̀ níjọ́ tí dókítà bá fẹ́ ju protest jẹ nmm yóò yà sí orílẹ̀ yorùbá tó nípa tí èyí tí wọ́n yà fún mi nílùú ẹ̀ mọ́ ọ̀fẹ́ jẹ́ ká ẹ̀ máa bí kẹ̀kẹ́ àwọn ìṣẹ̀lẹ̀ ayé ti wà ìyẹn ti gbọ́dọ̀ gbọ́dọ̀ láti bí jẹ ó ní pé lébọ̀ ní iṣẹ́ lẹ́yìn àwọn ṣe tó ẹ̀fẹ́ bí kí kálẹ̀ tó fi ṣe kò sọ báyìí Òun lẹ́gbẹ̀ẹ́ nígbẹ̀yàn bá gbé gbé pọ̀ ọmọ rẹ̀ kọ́nà aláàdá wá láti bí balẹ̀ yìí o wọ́n fẹ́ fà lọ́wọ́ lọ́wọ́ yìí ẹni yẹn ń ṣe orúkọ kò fẹ́ ṣàwọ́ débi ìlú yìí bàtà àtẹ̀bá ti dé lẹ́gbù wọ́ ó ti kàn professional ni wọ́n sọ pé ah lágbájá wọ́n ti di rẹ̀ ọ̀wọ́ ẹ̀gbìn tó ń sọ lébọ̀ ẹ̀gbìn need to work. What do you do? Huh? What's the work? Ǹjẹ́ ìjẹ́ náà ló ọjọ́ owó náà ọjọ́ gbà ṣùgbọ́n ní ìbúra wọn ni wọ́n action. Òun ni pé tó oníjọ́ sí dókítọ̀ ẹnjìníà náà bá ti kú láwọn òṣèlú náà àwọn ẹ̀kún wàá ti tajà láwọn ìlú. Òun ni a fẹ́ ṣe àwọn lọ́ọ̀kan pèpè dọ́pọ̀ gbọ́dọ̀ gbàgbére báyìí lọ ẹni tí ń ṣe lè mọ̀jẹ̀ dọ́gbọ́n. lẹ́wù bí kò ń fi ṣe aṣọ pọ́lìtì tẹ́lẹ̀ ta ni wàhálà yìí sábà níta ní kọ́kọ́ wá ìlẹ́yìn báyìí nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta sábà ní ojú ìtọ́jú méjì pé ẹja wa máa ṣe ìjọmọ̀dé lébọ̀ náà kọ̀ sí lọ ẹjọ́ ọmọ àti ìbámi ti máa tẹ́lá máa ṣe ìgbẹ́jọ́ mọ̀ báyìí ẹ́ oníwọ́ òun sì máa ń díẹ̀ díẹ̀ sí òun lẹ́nu bí ariwo pọ̀ lórí ọ̀rọ̀ ilé àti ṣé àìsẹ́ wà ọ̀pọ̀lọpọ̀ náà sì rè pé àbátáǹdì lọ́sọ̀ ọ̀gbìn nàìjíríà máa lọ bá àdúrà lọ làwọn òbúwa wọ́n ti fáwọn kan gbó bẹ́ẹ̀ bá tẹ́ lọ sókè ní kí n jẹ́ ọpọlọ ó ti kúrò ní títà títà àlùkù wọ́pì níyàtà adákọ lẹ́ẹ̀kan pé káàkiri head nìyẹn fi ń ẹgbọ́n oníṣẹ́ ìdìbò máa ń máa ń tẹ́lẹ̀ àwọn àkọ́wọ́ sílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ lùkọ́ àwọn ni wọ́n kọ́kọ́ máa ń wí ọ̀ If you don't pay high, you will be easily deceived. Kìí ṣe àwọn ọkùnrin tó yẹ wá àgbàdo òkèlè tó tọ́kùnrin láwùjọ. Let's talk about it and see ẹ má dá ní mọ́ṣà pé àwọn ẹgbẹ́ nínú akọ̀tẹ́ dàpá ẹni tó bá kó bá dàpá kápá tó yọ ọ̀la wọn yóò bá àwọn sáàlà àbáàrà lẹ kó jẹ ní ìdánwò tí wọ́n tẹ̀ bá kọ́ ní ṣe bọ́ ó ń kálukú wúlò bẹ́sẹ̀ ẹ wúlò bẹ́sẹ̀ ẹ ó ń kálukú ọkùnrin àrùn yé láti fà ọlọ́pàá ni mẹ́rin lè kó jẹ́ ẹni tó dàpá pọ̀tọ́pọ̀lọ́ yorùbá ti pé má bàa ti ní so then level ẹlẹ́kẹ̀ẹ́ta ti action ẹni tó bá ti dájà lánàá yẹ bàbá ní pòfẹ́sọ̀ ọ̀fẹ́ òun ti àwọn ilé ìdókè àwa ní ìrẹsì òní bẹ́ẹ̀ ní ìdè lọ wà ní mẹ́ríkà mẹ́ríkà ọ̀fẹ́ gbogbo àwọn ọ̀rẹ́sà bẹ́ẹ̀ ìlú àwọn olóògùn wọn ti pọ́lítì fún action ló ń ṣe òkúrò ìlẹ́yìn bá ń sọ̀tọ́lá ọ̀ àdáni ti tábìlì àìdá ọ̀bí iṣẹ́ bàbá ẹgbẹ́ báyìí lẹ́nu ní kọ̀bí ìgbìmọ̀ tó ti sún ọkọ̀bí òní pé ó wà ní ìfìọ̀ lẹ́gbẹ́ àwọn lẹ́gbẹ́ rẹ̀ lò. Ètò ìlú ìfúra fẹ́ láwọn ìlú pọ̀ ọlọ́pàá tó fún wa láti wọlé ọlọ́pàá tó lè wá ní owó tó wà ó ní báwọn ọmọ ó ti báwọn ọmọ ayé wa ó sì wà fún dáadáa láwọn ọmọ wa ẹ̀kọ́ káwa tó láwọn tó gbé yóò máa wọ̀ wọlé ó sì wà ládàá lọ́wọ́ <laughs> Thank you.